bó bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n bó mú mi ẹ bó jẹun ìjọ̀gbọ̀n bó mú mi ìjọ̀gbọ̀n. àdó ìjọ̀gbọ̀n. ẹni kò ń lọ́nà ó kàn jọ̀gbọ̀n. àdó ìjọ̀gbọ̀n. ẹni àdó bá kò lọ́nà ó kàn jọ̀gbọ̀n. àdó ìjọ̀gbọ̀n. àdó bí ìjọ̀gbọ̀n jí kan lù kan pa. àdó ìjọ̀gbọ̀n. tani jẹ́ forí ọkà ọmú. àdó ìjọ̀gbọ̀n. ẹ̀ tani jẹ́ fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́. àdó ìjọ̀gbọ̀n ẹni kò mọ ẹni mọ ògo. àdó ìjọ̀gbọ̀n. àdó mi ni jìgì ẹni mi wọ̀rọ̀kọ̀ arúgbódò ẹ̀fà tíyẹlẹ bírọ̀nbírọ̀ ìrọ̀nbàtà kòdálà kẹsàn gbangbalẹ̀ wà wọ̀rọ̀kọ̀ ìdí o gbígbóta kókó jù bẹ́ẹ̀ lọ erin akọjá lọ lékeńléke gbàràdà ó gba tọmọ ẹlòmíì mọ àfòpiná àfòpiná tó lọ́hùn wọ́n pa fìtílà ara rẹ̀ pa kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ àdó ìjọba kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ sẹ́ẹ̀ àdó ìjọba. Kábíyèsí o. àwọn àlejò mi eléyìí tó jóbìnrin kò yẹ kójú yín tí ì lọ lára ẹ̀ dáadáa. àbúrò adétòkunbọ̀. òun gangan ni láyé ìṣẹ̀kọ́ ìgbàgbé. ilé ń kọ́ o ti lọ́kọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìgbà ẹ̀ ṣe é rí ah! ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin olóye ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ wo ẹ wo ayé ti bàjẹ́ náà ni ayé ti dayé ọ̀làjú ni. nígbà wọn ti bàbá ńlá wa obìnrin báyà wà á fún un á dẹ̀ mú lọ wọ́n ti ṣe kí n lẹ́sẹ̀ lé. àyẹ̀dùnmọ́ bẹ́ẹ̀ èèyàn bá dọ́rú ẹ̀ wò lóde òní. Ah, òfin ti wà. òfin wà o ìjọba gbé wọn á wẹ̀sùn kà sí lọ́sùn níbẹ̀ ìjọba gbé wọn á wá ẹ̀sùn kà sí lẹ́sẹ̀ wọn á fòyìnbó ńlá gbáǹdì bọ́ọ̀ pé ní kidnapping wọ́n pè ní abduction. ẹ ẹ kábẹ́ àti mo molestation <laughs> molestation <laughs> molestation mi ò mọ ojú tó. ẹ òun ló wọ. kábíyèsí ẹnjìníà ẹ̀gbọ́n mi adédọkùn bò ní. ní kí n mú wá ṣàfihàn lórí ilẹ̀ tá a fẹ́ rà yẹn náà lọ́ọ́ ṣe ní kí n mú wá. ṣé kò sí. Ah, kábíyèsí nǹkan tó ṣe wá ní ìyàlẹ́nu ni wípé ilẹ̀ tá a fẹ́ rà nísìn ó wọ́n ju ìta ti tẹ́lẹ̀ lọ torí ẹ̀ náà la ṣe ní ká wá rí yín láàfin. Ah, ah, àbúrò wa tí wọ́n tún jọ́ mọ onílù nígbà tí ẹ ralẹ̀ tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn ṣé títí gbáàdù ibẹ̀ kọjá. Ah, rárá ọ̀nà tó ró báyìí ló gbà kọjá eh. àmọ́ ṣá títì yẹn ti ṣe díẹ̀ ṣùgbọ́n ṣá ìta wá fẹ́ rà báyìí nísìn títì ńlá ló gba wájú ẹ̀ kọjá. Eh, ìyẹn ló dá mi lójú wípé ńgbà tẹ ẹ rà ti bí yẹn ojú dúdú ẹ rà ní pọ́ńtọ̀ hmm. ṣùgbọ́n nísìn ó já sí wípé pátá owó tẹ fi rà lẹ́ngbà yẹn kì kábíyèsí náà kì í náà àfi túlù ṣe ni la fi ṣe títì tẹ̀rí tó wà bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ìtẹ́ fẹ́ rà ní ìsìn ẹ̀rí pé títí ibẹ̀ tó fẹ́ ju ilé ìtẹ́ra ńgbà yẹn lọ dandan ni kí ilé ìtẹ́ fẹ́ rà ní ìsìn kó wú ẹgbẹ́ pẹ́ẹ́lí ju ìtẹ́ ti rà tẹ́lẹ̀ lọ hmm. bó ṣe rí nìyẹn. nítorí pé wọ́n ti tọ́jú bọ̀ ọdún ah. kálukú ti ń wá mọ́ sí i. tí ìlú ti torí n tí àwọn olóyè ń sọ nígbà tí ìdàgbàsókè bá bá ìlú kan àbádúgbò kan ọrọ̀ ajé ibẹ̀ arúgọ́gọ́. development ló bá ìlú wa. sórí ìlú wa ti kọjá bẹ́ẹ̀ àwọn èèyàn ti tójú bọ̀. ṣé ẹ mọ̀ pé mo sọ. So? ní ọjọ́ tí wà àti ẹ̀gbọ́n ẹ̀ wà mo ní ìpínlẹ̀ tó bá wa pààlà á tó mẹ́fà gbogbo wọn náà ti wá mú títì tán ti lú wọ gbogbo inú ìlú yìí wá ó wá jẹ́ káwọn investors kan tójú bí because of our road network tí ó ti yé ń sìn ìlú yìí ó ti gbèrú ó ti sún sókè kò sí bẹ́ẹ̀ ṣe lè ra ilẹ̀ bẹ́ẹ̀ ṣe rà ń gbà yẹn ní ìsìn ń tí ìdàgbàsókè máa ń mú bá ìlú nìyẹn ìlú tó bá níná tó dáa tó ní títì tó dáa tó lómi tó dáa àwọn tó fẹ́ ṣòwò wọ́n á wá. ipa tí a bá pa ọ̀gbẹ̀rì a ní pọ̀ máa wo bẹ́ẹ̀ torí nígbà tí ojú wà lórúkún wọ́n dúró ìgbà tí ojú ń pọ́n ègún àwòdìbára gbogbo ìlú tó bá ti ní ìdàgbàsókè ọrọ̀ ajé wọn náà àṣekìnì agbẹnusókè agboolé wo ni ó nílẹ̀ yẹn. ìyálóde ló lè mọ̀. ẹ bẹ́ẹ̀ ni àwọn kájọlà ló ní. Ah, agboolé wa náà ni agboolé àwọn ìyá mi ni ẹ bá mi pé olórí ẹbí wọn kó wá tolórí ẹbí wọn bá débi à bá wọn sọ̀rọ̀ kí wọ́n mú wálẹ̀ díẹ̀ ṣó ti yé àmọ́ pé bóyá ẹ lè ríra bẹ́ẹ̀ ṣe rà lákọ̀ọ́kọ́ yẹn ìyẹn náà ò pọ̀ sí. kábíyèsí ẹ ṣe àdúpẹ́ ẹ̀mí yóò gùn fún wa a sì rí yín pẹ́ mo kí gbogbo ẹ̀yin olóyè náà o ọpọ́n ìlú yìí ò ní takú sórí àtúmọ̀ sún síwájú. gẹ́gẹ́ bí iṣẹ́ tí mi yàn láàyò èmi náà ti ṣàlàyé fún wọn àmọ́ tó wá múnú mi dùn ni pé ẹ wo bí bàbá wa ti yanjú ọ̀tún tí wọ́n sì yanjú òsì tí gbogbo ẹ̀ sì ṣe déédéé ó wá jẹ́ kínú mi ó dùn wípé bàbá gbogbo wa ni kábíyèsí ṣe. ó yẹ kí ó á kábíyèsí ẹ ṣe fún mi. ó jọ aláàdúyàwó ọmọ olè ní. Ọ̀yọ́ lèmi ti wá. Ọ̀yọ́ ni ayọ̀ mọ́lẹ̀. àbókè ògùn lọ́hùn. kábíyèsí. ó dá lẹ́nu ẹ̀. ó ti pọ́ tẹ̀kẹ̀ ọmọ àti bàbá ẹ̀. àbàbò tí o fi dá lẹ́nu ẹ̀ ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ̀. ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni. àdókìkì jọ̀gbọ̀n ìdádẹ́jẹ́ rẹ owó bíi tọ́ka ìṣòro rẹ a máa yọ lẹ́lẹ́ bíi ìṣòro àdókìkì jọ̀gbọ̀n. bàbá ń korí ajá ajá ọmọ gbó bàbá ń korí àgbààgbà ọmọ kan gbogbo àtẹ bá ń korí àkókò àkókò ọmọ kan náà ni èmi ọmọ jí kan pàkan kò kan lóorun ẹ dúró náà àwọn wo làwọn ti ń dúró. bàbá akọ̀dédé rí wọn náà ni ọ̀nà ẹ̀yìn lọ́wọ́ fẹ́ rí. ẹgbẹ́ mi lẹ wá wá. bẹ́ẹ̀ni. ẹ ta lẹ́yìn ta lẹ́yìn. láti ìlú yìí náà ni bàbá gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe fún kábíyèsí pé tá a bá ti ń gbé ẹrù fún kábíyèsí a máa máa gbé fẹ̀yìn náà ìdí nìyẹn tí mo fi gbé ẹrù kékeré yìí wá bàbá. <laughs> ẹ a jẹ́ pé ìrẹmọ yìí wá ọmọ yìí wá èmi àdókìkì jẹ̀gbọ́n èmi àti jẹ̀gbọ́n jọ ń jẹun ni èmi àti jẹ̀gbọ́n jọ ń mu ni èmi àjọ̀gbọ́n jọ ń sùn èmi àjọ̀gbọ́n jọ ń jí ọmọ yìí wa ó ṣoríire ní tiẹ̀ aráàbò lẹ́yìn. ọmọlúwìn náà làwọn bàbá a rí i pé àjọṣepọ̀ àyìn àti kábíyèsí ó dán mọ́rán láti jọ́ tẹ̀ jọ ń ṣe torí ìrànlọ́ mi àtàbúrò mi la ṣe pẹ́sẹ̀lẹ́sẹ̀ la ní pé ká gbé ọ̀rẹ́ kékeré ìwà tán yín lóore ẹ bá wa gbà bẹ́ẹ̀ bàbá. pé ẹ̀yin lẹni gbogbo tí bẹ́ẹ̀ lẹ́yìn ìwà àtàbúrò rẹ lẹ́ni ìwọ́dá wá ń tiẹ̀. Eh, ẹ ṣeun ẹ ṣeun ẹ kú gbé lárugẹ ẹ ti mọ ìwà díẹ̀ díẹ̀ eh, ẹ oníṣẹ́ wo lẹ rí látàfin. Hmm? wọn ò ránṣẹ́ wá látàfin. rárá o àwa dá wà ní o. pé ẹ ti ẹ bóyá ti gbà pé pé òní ló di ọjọ́ kẹrin tá a ti ń gbẹ̀bùn èyí náà là ń ṣe ká gbẹ̀bùn gbígbà ẹ wàá ránṣẹ́ kankan látàfin ọba adéwálé ọba adéwálé ọfẹ fọ padà mi lójú. wọ́n bí ejò ọmọ pé tọ́ba fọ padà mi lójú abẹ ló tẹ o tẹ́lẹ̀ bá sì ta abẹ́ ńkọ́ yóò bẹ̀ lẹ́sẹ̀ yóò bẹ̀ lẹ́sẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. ọkọ mi rọra o ẹ ṣe sùúrù sí ẹnà sùúrù sí o ẹnà sùúrù sí o. ha àdó àdó bàbá abọ́lára àdó bàbá mọ́lára ara mi ń gbọ̀n ara mi gbọ́ ó ń sọ bíbí kí n jà ha ha ha ẹ tẹ̀lé mi. ó odídẹrẹ́ ẹyẹ òkun alùpùpù ẹyẹ ọ̀sà wọ́n ní jòǹgbé jòǹgbé bá a bá jòǹgbé ẹ bá mọ̀ jẹ́ àjòǹgbé kábíyèsí èsì fẹ́ sọ̀rọ̀ àmẹ́dí bá mi kò dímọ́ tó mọ́ mọ́ mi lọ́wọ́ kí ló dé eré ilẹ̀ yọ ọjọ́ mẹ́rin tẹ́lẹ̀ yọ sọ́tọ̀ nínú ọdún wípé èmi aládùn bàbá ọmọlára ni wọ́n mọ gbẹ̀bù lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹ̀kí wá ló wá dé nínú gbogbo ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí ń ọ̀rẹ́ bùn ti yín rárá tàwọn aráàta ni mò ń rí àwọn tí wọ́n mọ yìí mi gan ń bẹ̀bùn wà fún mi ẹ̀yin tó wá jẹ́ pé ẹ mọ yìí mi lẹ́ wá fọwọ́ padà òfin mi lójú sọ́yẹ kọ́ mọ rí bẹ́ẹ̀ sọ́yẹ kọ́ mọ lọ bá wọn. àdó ọkùnrin ẹ̀ lè àdó òtí òmìnira jìgì yẹn nínú ìbújá rẹ̀ lónìí ṣé o mọ̀? mọ́ mọ́ yín mọ́ mọ́ yín ẹ̀yin náà mèmí náà àjọ mọ́ra wa ni àjọ mọ́ra wa ni ẹ mọ̀ mí mọ́ mọ́ yín. àdó ọba ilẹ̀ yìí ni mí. lórí tààbò. lórí ta ọ̀gọ́gọ́ ibi tá a dé. Hmm. bẹ́ẹ̀ ọba ilẹ̀ yìí ni mí tí mi ò bá dẹ̀ tó ọba jẹ wọn ò kí n bọ́ sórí àpèrè àwọn baba ńlá hmm. gbogbo ilé tó ń yìí ìyà ó ti ń pọ̀ jù fọwọ́ mi wọ̀ mí fi ọwọ́ mi wọ̀ mí àdó kí ló dé àpọ́n láti ẹ ti fẹ́ máa kọjá oníbàtà. adéwálé. ah sọ bẹ́ẹ̀ mọ́. adéwálé. ah kí ló dé. adéwálé. irú kí nìyẹn ojúkòrò ojúkòrò jẹ o. Mhm. tí ọmọdé bá fojú àná wò fún ẹ ẹ bọ́ra bọ́ látọ̀ ẹni bá mhm. fojú di ọba àwo wa ah kí ló dé. <laughs> kí ló ti gbà tó wọ ẹ̀fẹ́ bá mi pọ́n náà. àwọn kan gàjà àbùkù lọ mo wà lára àwọn tó gàjà àbùkù lọ. àwọn akábùkù o irú wa kọjá ẹjọ́ kan. mo ní wà á àní mo gàjà àbùkù lọ mo ga jùlọ mo ga jùlọ. tọwọ́ ẹ̀ kò ní àbí táì lówó rà. òjò apá bàtà àpàjọ wọn jọ wọn etí ẹ̀. ẹ ẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nù ẹ fẹ́ fojú olóore mi gúgi ah! ẹ fẹ́ gbé mi ẹ fẹ́ mọ bí ṣe tó àti bí ṣe mọ. báwo ṣe tó o fúyẹ́ nínú ẹ̀kọ́ kábílájá lọ́wọ́ ha àsí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó ta. kí ló dé gan. ọ̀rọ̀ tí ó ta tí bá kò mí ha ojú sọ́wọ́n dúdú ilé ogbó ìbàìbàì yóò wá dàbí pa yóò parẹ́ ó sì fẹ́ parẹ́ náà ni yóò parẹ́ ayọ̀ parẹ́ ayọ̀ parẹ́ mo bínú tán. àdó àdó àdó ọ̀rọ̀ wọ̀ mi. àdó hmm? àdó. Hmm? a ò gbọdọ̀ jagun bí ẹrú gbogbo ilé ètò ìṣe kò dáa. kí ni ọyẹ ntọ́ bá yẹ lérò yẹ ni ọkọ ọ̀ràn yá yẹ ntọ́ bá pọ́n sí mi ẹ mi ní tèmi ẹ mi tèmi olóòrò ni mi o mo lè bo dídí ẹran jẹ o. kò dáa ẹ nígbà tí n bá nílùú ẹ tí mi ò lè sọ tí mi ò lè wo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí n nírú ẹ lẹ́yìn kí n nírú ajá ẹ lẹ́yìn kó má lè pọ̀ pọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ táwọn ayé bá ti ẹ̀ ń ṣe oríṣiríṣi fún mi irú ẹ̀ ló yẹ kó gbèjà mi kó dà mú gbọ́ àdó máa lọlé ṣùgbọ́n kó tó délé àwọn oníṣẹ́ ọba ó ti kàn lára. àṣekọ̀yà rí bẹ́ẹ̀. àwọn ọmọ mi ti kẹ́. ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹjọ́ rí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àgbàrá ni mí o tí bá wọn jà tí bí gbà ta bàbá wọn lọ́wọ́ wọn nígbà ńlá jẹ́ wọ́n tún lu ìjọ tún pátápátá ẹ fi pàtó pé nǹkan pé ìlú jẹ́ ìlú rí èmi mọ sọ bẹ́ẹ̀. àfi bẹ́ẹ̀. ọ̀nà ọkọ̀ níbi tọ́wọ́ mi ti tápẹ̀rẹ̀ ogun máa jà ọ́. olóyè ọ̀tún ẹ má má bínú sí mi pé mo dá yín dúró ẹ wò torí tiyín ni mo ṣe wá dó sídìí ọkọ̀ bí tẹ bá ti ṣetán pẹ̀lú kábíyèsí kí n sáré bá yín sọ ohun tí mo fẹ́ sọ kò ṣeé ṣe fún mi ni o ó yẹ kí n gbéra mi wá bá yín lè yìn. kí ló lè tó bẹ́ẹ̀ lórí. ọ̀tún nínú ìlú èmi rò pé ọba ló máa ń pàṣẹ. bẹ́ẹ̀ni. àmọ́ ìlú tiwa yìí bí kábíyèsí wa ṣe ń pàṣẹ bẹ́ẹ̀ náà làdó ń pàṣẹ kódà àṣẹ tí àdó gan ó ti fẹ́ borí ti kábíyèsí. Si mo dẹ̀ ti wádìí lẹ́nu kábíyèsí pé kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàdó wọn ò rí èsì ayọ̀ kankan fún mi o ṣùgbọ́n mo mọ̀ pé kò sí ní tí kábíyèsí mọ̀ nínú ìlú tẹ́yìn náà mọ̀ sí torí lẹ́yìn kábíyèsí ẹ̀yin ló kàn mo mọ̀ pé láti mọ̀ sí kí ló wà láàrin kábíyèsí àti àdó. olórí ẹ kú làákàyè ojú òní tíì ọlọ ajẹkẹ pé fún wa kò sí nǹkan kan. Ah, ṣé ẹ̀yin náà tún fẹ́ máa parọ́ fún mi. mi ò olórí tí n bá ní omi jóná ẹni kí n lọ kó irú ẹ̀ wá ṣé rí kábíyèsí wa kàn jẹ́ ọba tó jẹ́ pé ó fa ọmọdé mọ́ra ó fa àgbàlagbà mọ́ra ó fẹ́ kí ìlú kún ó fẹ́ kí ìlú tòrò ó tán àdó ló ń kọjá àyè àdó ni ò fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé àdó ló ń ṣàṣejù kábíyèsí ẹ̀ ń kọ̀rẹ́ ìjì ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí o èmi àti kábíyèsí máa tún sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tá a máa gbé mo dẹ̀ máa make sure pé mo bá àdó náà sọ̀rọ̀ kó fi ọwọ́ ẹ̀ síbi tó ẹ̀kọ́ wọ́n gbé ah. ọ̀tán kò sí kankan wọ́n jẹ́rí opportunity pé kábíyèsí free ní wọ́n fẹ́ máa lọ́fẹ́ wọlé sí kábíyèsí là kò sí kankan rárá bó ti kó mọ́. ọ̀gá bẹ́ẹ̀ ṣe sọ yìí mo gbọ́ mo gbọ́ mo gbà àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ bá mi bá kábíyèsí sọ̀rọ̀. màá tún bá mi sọ̀rọ̀. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ̀jẹ̀ tó wù yín. ọ̀rọ̀ ǹjẹ́ ẹ bá jẹlẹ yóò gbé fún un. kúrò ìwọ̀n owó ìjìnlá ta pọ̀ ló ká bí táyà yìí. oúnjẹ wọn ló dára jù ládùúgbò yìí nílùú yìí ẹ bá fẹ́ mu nǹkan náà ẹ mọ̀ múlẹ̀ ẹ túra ká ẹ mọ́ ti jù mí rárá ẹ mọ́ káàánú mi ìgbésẹ̀ àti ìmọ̀ náwó sí bàbá lọ́rùn báyìí ẹ jẹun ẹ mú tó wìn. <laughs> ẹ̀yin kọ́ yìí nílùú yìí oúnjẹ tó dáa jù nílùú yìí ibi iná ti ń ta. Ah, ẹ ló ń lọ sí ìwé. ẹ ẹ ó yẹ pé àwọn ẹran wọn rọ. Ah! ọmọ ìlú ti ẹ̀ka jù hmm. àbí táyà. ẹ má ṣe fàájì yín. ẹ wò bàbá kò ni ó tún láwọn oríta ìkànnì wọn bí lọ máa hmm. ah. <laughs> bá o. àdó orí ẹ̀ náà nìkan làwọn ń ṣe ń bẹ̀. ẹ kú gbádùn oyin bàbá mi ẹ kú gbádùn àní nílùú yìí ẹ lọ́gàá ẹ lẹ́lẹ́gbẹ́ bí ká ṣe ń jẹ oúnjẹ yín dùn gan oúnjẹ yín dùn gan ìpẹ̀lẹ́. ẹ mo ní kí n wá sọ fún yín pé gbogbo owó yín jẹ́ twelve thousand five hundred. péré. bẹ́ẹ̀ni. ẹ lè tí ì ti bá wọn ẹ bá mọ̀ tí ì ti bá wọn ṣé mo pé òjò tó rọ̀ sí ìdá ìṣẹ́ tó gbà tí òjò ọ̀dà àti hmm. ṣe fàájì lọ́nà ni àmọ́ tó bá jẹ́ pé ibi jẹ́ sí lónìí náà ni ajé ìwádìí lópin láti mọ̀ pé iye tá a nánú ẹ lọ ààfin ẹ lọ rèé gbà láàfin. kábíyèsí bíi ti báwo kábíyèsí kọ́ ló wá oúnjẹ lọ́wọ́ mi. yóò rí bẹ́ẹ̀ ẹ mọ kò lè mọ rí bẹ́ẹ̀ ṣe rí ìwọ ò sí dáàfin ná kọ́ ọ sọ fún ọlọ́run pé èmi àdó kìkì ìjọ̀gbọ̀n mo wá bìkan wá jẹun mo sì mú mo ní ọwá gbowó lọ́wọ́ kábíyèsí nítorí wọn bá wá wí lọ́hùn kò sì jẹ́ mi ò gbọ́. ẹ àmọ́ ẹ má bínú bàbá kábíyèsí kọ́ lórí oúnjẹ lọ́wọ́ mi ẹ̀yin ni kẹ́ ẹ sanwó. ẹ wò mí ẹ má jẹ́ bínú obì mi o ẹ má jẹ́ bínú obì mi o. àjọ bíbí jọjọ ìdákẹ́jẹ́ rẹ olóbi tọ́ka ìṣòro rẹ àmàjọ lọ́wọ́ ìbí ti sọ̀kó àjọ kìkì jọjọ. oúnjẹ tí mò ń jẹ ìjàgbọ́n ni omi tí máa mu ìjàgbọ́n ni aṣọ ọ̀tẹ̀gbọ́n ni mò ń wọ̀ ọmọbìnrin fẹ́ jẹ́ kí inú bí mi inú bíbí ẹrú mo fi sẹ́ mi rán ẹ̀dọ̀ fúnfún wọ bá ń wọ̀ fọ̀rọ̀ mi lọ adé aborí adẹ́tọ̀ àgbò àpẹ̀lẹ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí ma bínú tí ma lè bínú tí ma bí ǹjẹ́ mọ́. ẹ má bínú sáà ẹ má bínú níjà forí ọgbà ọmú. ẹ̀ta níjà fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́. ẹni kò mọ ẹni mọ ògo. àdó mi ní jìgì ẹni mi kú. mo lè lè wọlé ẹ lè rí kábíyèsí. ẹ wẹ àfikẹ́yẹ́ kì í rí kábíyèsí o mo fẹ́ rí kábíyèsí. ẹ fò wọlé ńgbà yẹn. Eh. ẹ fò wọlé mo lè lè ẹ lè wọlé. bàbá yẹn má wà wàhálà o ẹ jẹ́ kí n rí kábíyèsí. ẹ fò wọlé bóyá ìṣẹ́ bá pa fún wa kọ́ la máa tẹ̀lé ọmọ ìlú ilé mi náà mo fẹ́ rí kábíyèsí ni. àmọ́ àbọ̀pọ̀ ọmọ ìlú yìí táyọ̀ lè gbàgbọ́ nínú gbogbo yín ẹ lè rí kábíyèsí. ẹ jọ mo fẹ́ rí kábíyèsí. mo fẹ́ rí kábíyèsí. obìnrin yìí ni lóde sí ló sọ pé òun fẹ́ rí kábíyèsí mo rẹ̀ ní kó kọ́lé wọlé bẹ́ẹ̀ kó kọ̀ fún wọlé kó lóun fẹ́ rí kábíyèsí pé kó sáyé yẹn ló bẹ̀rẹ̀ sí ní bá mi pariwo. madam ṣe rí tí àwọn palace staff tó bá sọ wípé kẹ má rí kábíyèsí ẹ gbà wọn láàyè ṣe rí àwọn náà máa ń jẹ ìyẹn lọ́wọ́ kábíyèsí because security ìlú ìyọwọ́ gbogbo wa ló wà ẹ ṣe afẹ́kẹ́ níbẹ̀ kọ́ wọ bí kọ́kọ́ ti kábíyèsí gbé kára mi ní kọ́ máa lù kọ́ máa lù máa dáwó that is the reason pé kọ́ máa screen everybody kò tó fẹ́ rí kábíyèsí tó bá san tó fẹ́ rí wọn fún tó bá wọ́ọ̀tì kò rí kábíyèsí wọn á ní kò lọ rí wọn ṣe ṣe ẹtikẹ́jẹ. àmọ́ kò wá ṣébi tàwọn ọmọ ọ̀lú o. madam kí lè fẹ́ rí kábíyèsí fún. ẹ ṣe bàbá ọ̀tún adó ni o àwọn àtàwọn ọmọọṣẹ́ wọn náà wá sí ṣọ́ọ̀bù mi tán wà ra oúnjẹ gbàtọ́ dẹ̀ jẹun tán tí mo béèrè owó mi lọ́wọ́ wọn wọn ní kí n wá ṣàfihàn kí n wá gbà ìyẹn ló gbé mi débi. madam ẹ gọ̀ díẹ̀ o ẹ má ṣe àhà ẹ pẹ́ ẹ ponú díẹ̀ o i'm sorry to say i'm not even sorry to say. kí lèèyàn ṣe máa wá ṣọ́ọ̀bù yín wá jẹun tó máa wá ní kẹ́ wá gbowó palace irú rubbish wo nìyẹn. àdó mà là ń sọ̀rọ̀ ẹ̀. ṣìgìdì ni. ta ni o mọ̀ pé àdó ló ń pàṣẹ nínú ìlú yìí tó máa wá sọ̀rọ̀ sí màá fọwọ́ kọ́rọ̀ ẹ̀ dànù èmi ò lè jẹ́ káàdì wá fi mí jóògùn yẹn ni mo ṣe wá gbowó mi bí. èló ni owó oúnjẹ yín. owó mi ò pọ̀ fifteen thousand péré ni. odidi màálù ló jẹ ni. wọ́n jẹ wọ́n mu wọ́n dẹ̀ tún kọ́ tì lọ. fifteen thousand. bẹ́ẹ̀ ni fifteen thousand. bẹ́ẹ̀ ni. àdó it's alright ẹ tẹ̀lé mi. fifteen thousand naira ṣó ni di erin lọ́jẹ́ ni. tí o bá jẹ tọkọ lọ etí lọ báwo lè ṣe bá tó ń jẹ fifteen thousand fún yẹn tí ò ní ìlú. ó bù mọ́ ni ó bù mọ́ owó yẹn ni bó ṣe wà yẹn ó bù mọ́ ni. ìṣèṣe bìjà náà rẹ ọ bí kábíyèsí ṣe mú ó lágbára gan torí pé wọ́n sọ pé kábíyèsí sọ pé àwọn fẹ́ ṣe yìí big way wọ́n ti ń pe àwọn olóyè kí wọ́n bá wọn invite àwọn oríṣiríṣi àwọn èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá ah, mo rò pé kábíyèsí ṣé bó ti pé ká má pariwo ẹ jẹ́ kí ọ̀rọ̀ ṣe ní bòkè lọ́wọ́ kí wọ́n bá wọn sọ ah, ọ́ tọmọ bá fẹ́ ṣe ìgbéyàwó ayé gbọ́dọ̀ gbọ́ kọ́rùn mọ̀ ni bí mo ṣe ní wò ó dàbí ìgbà pé màá fi tó elétí o gbogbo èyí tó ń sọ pé kò ní ṣeé ṣe ká má pariwo ká ṣe kíríkọ yẹn ẹ bí ìrọ̀kọ́ máa lè wọ́ọ̀kù because ọ̀rọ̀ ìgbéyàwó wa yìí ó ti rìn gan o. a ti jọ discuss matter wedding yìí now initially èmi náà fẹ́ ká ṣe láriwo everybody wá sí but ìgbà tí popsi ń jẹ́ kó máa yé mi pé ẹ wọ́n ti wo àkọsẹ̀jáyé mi o tí n bá fẹ́ ṣe wedding o kí n má ṣe láriwo things like that inú láti kàmàrà mi dáhùn pé wọ́n wọ́n ní pé ìgbọràn ó sàn ju ẹbọ ríro lọ you see so èmi náà plan pé ká ṣe láriwo mm. and then multiple ti wá bá olórí láti bá wọn discuss matter yìí ó yẹ kán lè bá abá kábíyèsí náà. ìbò kí ló tó máa ń tàn ogun upside down báyìí ah, ah. at least there should be a solution to everything ìdílé tí ìjọba lè pe dáadé ẹ̀ pé à ọ̀sẹ̀ o ọ̀rọ̀ tún ti change o káde mọ nǹkan tá a máa ṣe next sori wedding dance à yìí as a matter of fact èmi o mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ yes mo fẹ́ collaborate. o oh, o oh, o oh, baby so ìwọ gangan ló mú àìdí àyẹn wa not kábíyèsí decision why you doing like this baby fún àǹfààní mi àti ẹ náà ni now tó bá ní ká má ṣe kún láriwo ṣé ká gbà bẹ́ẹ̀ ká ṣe ní bòńkẹ́lẹ́ initially mi gan fúnra mi àwọn friends tó wà ní China Europe gbogbo náà fẹ́ wálé bí kan bá wa ṣe wedding èmi náà ti ń bá gbogbo wọn ṣe but ìgbà tí mo gbọ́ message yẹn mi láti gbé kan máa bọ̀dà at least we have other things to do èmi ní wà please pẹ̀lú ẹ̀ náà. ẹ jẹ́ ẹ sọ fún ẹ ṣọ́ra àwọn bàbá yẹn wọn ò kí n fẹ́ kéèyàn pariwo ìwọ náà máa gbọ́ o láwọn rẹ̀ ní China o ní wọn ní US wọ́n fẹ́ wálé torí wedding wa wa sọ pé kọ́ má wálé ọlọ́run ti bá wa ṣe àwa là ń fọwọ́ aago sẹ́yìn o. bèbè bọ́dà tí ń sọ́ta lè ṣe láyé náà dábàá bímọ sí a máa ṣe kó mọ́ a lè ṣe yẹn ká ṣe láláriwo ṣẹ́kẹ́ bòdì wá kápẹ́lẹ́rẹ́ tó bá fẹ́ ṣe lè wà sátítà ti parí. it's okay it's okay mo ṣe tún sọ yẹn ó dà kó tún jẹ́ kí ló máa bí mi. why na baby má bí mi na fún àǹfààní mi àti ẹnu. o ti rí pé o ti make decision ni nǹkan tó bá wù ẹ́ ni kò ṣe. it's not like that baby it's not like that nǹkan tó bá ní ká má ṣe má jẹ́ ká ṣe fún àǹfààní tiwa náà ni. Well, o ti máa bínú you know sorry baby i'm sorry i'm sorry tábà bímọ a lè ṣe yẹn lára ariwo kápẹ́lẹ́ ṣe everything. She know that. That's my girl. See, jẹ́ kí wọ́n máa lọ. Bí ẹ kò ti change your mood now. Jẹ́ kí wọ́n máa So, my yẹ is kábíyèsí ló bá mi because wọ́n fi mí sílẹ̀ lọ. my father tún máa padà tó máa lọ bá mi. Adájọ́ bí ya iṣẹ́ ọ̀ká mi náà lára nìyẹn. Lẹ́kàn, má jẹ́ nǹkan méjì ni mo fẹ́ bá sọ. ó ní mo ṣe ní kó yọjú sí mi ìyàwó ẹ̀ jíṣẹ́ fún mi ó ní dádì ẹ̀ sọ wípé ìgbéyàwó tẹ́ fẹ́ ṣe yìí o wípé káwọn má ṣe ní aláriwo ah! èmi náà ti gbà pẹ̀lú wọn mo ti bá kábíyèsí sọ́nà adẹ̀tí àgírí torí gbogbo ohun tó bá ti sọ wípé olúwa wí àwọn òkì máa ń tàpá sí adẹ̀ kì í jẹ̀jà torí náà kọ àti àgírí pé ìwọ̀nba la máa ṣe ìyàwó yìí ànípa aláriwo rárá. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bá ẹ sọ rèé o sórí ìgbéyàwó tẹ̀fẹ́ ṣe bí ìbá ṣe dùn mọ́ mi nínú kò mí kẹ́ ṣe nílùú ìrara hmm. èmi ìbá suggest pé kẹ́ ẹ lọ ṣe ní ìlú òyìnbó ìwọ kúkú mọ gbogbo ibẹ̀ ṣé bí ibẹ̀ ló ń gbé tẹ bá fẹ́ kí èmi wá síbẹ̀ nígbà ìyàwó yín màá wá tó bá dẹ̀ jẹ́ kábíyèsí náà lè fẹ́ kún wá wá wá tó bá dẹ̀ jẹ́ àwa méjèèjì gan tẹ bá ti lè ra tíkẹ́ẹ̀tì àwa méjèèjì á máa bọ̀. that. It's okay. Yeah. do it that way. Of course olórí kò ní ṣe é ṣe bẹ́ẹ̀ yẹn tẹ bá ní pé ẹ̀yin àti kábíyèsí ẹ̀ decide pé ká lọ ṣe lọ́hùn tẹ́ẹ̀dẹ̀ wá bá wa èèyàn mélòó la fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún ní nàìjíríà tó fẹ́ wá bá wa nílùú òyìnbó. fàyè rira ní dandanbọ ni kẹ́ ra tíkẹ́ẹ̀tì fáwọn ẹlòmíì ṣé bí wọ́n ti ní ká má pariwo ṣé bí kò so yín pọ̀ bí ọkọ àtìyàwó ni. ó dá olórí ní tèmi o ẹ jẹ́ ká ṣe nínú ìlú wa yìí tó bá dẹ̀ jẹ́ pé ẹ lè gbà mí láàyè gan wájú pálásì gan ti tó. ìnáwó at least àwọn tó wà nínú ìlú yìí náà wọ́n á fojú rí nǹkan tá a ṣe jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ká má we have other things to do. ọmọ ọba ṣé ìwọ ò tún òrò báyìí wípé tẹ́ bá lọ ṣe ìyàwó yín nílùú òyìnbó iyì ńlá tún ni fún ẹ wá ní ìgbà tí princess ṣe wedding ó lọ ṣe lábọọdù tó bá ṣe wo ìtọ́ bá fẹ́ ṣe nínú ìlú iná is the thing tó bá lè lọ ṣe ó ní mo wà lábroad don't you think about that. Take ká tẹ̀lé nǹkan tó lórí so i can pay for the those tickets i can take care of that. you can pay for it you can take care of that. including kábíyèsí. Mm. ó Oh, ẹ are ẹ má sọ di àríyànjiyàn láàrin ara yín tó bá kẹ̀yin méjèèjì ẹ tún jọ ẹ tún jọ gbé yẹ̀wò ṣe ti gbọ́ mm-hmm. ẹ gbé yẹ̀wò tó bá dẹ̀ jẹ́ bíi náà lẹ insist pé ti fẹ́ ṣe déédéé náà ni gbogbo ọjọ́ tó bá máa yá ọlọ́run á ṣíwájú á dẹ̀ kẹ́yìn. ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ àdó kìlọ̀ fọ́mọ rẹ̀ sẹ́. àdó ìjọ̀gbọ̀n. àdó kìkì ìjọ̀gbọ̀n. àdó ìjọ̀gbọ̀n. àdó oníkùmọ̀ ẹ̀gùn. àdó ìjọ̀gbọ̀n. gbogbo ara kìkì ìjọ̀gbọ̀n. àdó ìjọ̀gbọ̀n. ó dúró ìjọ̀gbọ̀n ó bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n. èmi àti chief ado a ti sọ̀rọ̀ ó yẹ kí n mọ̀ pé nìsan ni black ọtí máa ń láwọn fẹ́ ẹ bá àwọn mọ́tò yìí ó ń sá jágba mọ́tò gidi ni. Eh, eh. in fact <laughs> mo kún dáadáa níbi ìwà yìí lóòótọ́ ni agbọ́n máa enjoy yẹn lóòótọ́ ni mọ́tò yìí náà a máa gbé ìyẹn nìzánì àmọ́ a tún máa gbélé yìí náà torí pé olóyè sọ fún wa tá a bá ti ń bọ̀ àtẹlé àti méjèèjì ká máa gbé bọ̀ náà. ó dà pé ẹ ẹ gẹ́tì mi èmi àti wọn ti jọ sọ̀rọ̀ wọn jẹ́ kí n mọ̀ pé optima ní ee eh, ee alaye kí ni problem ẹ àná máa gbé mọ́tò yìí náà lọ. bàbá ọ jẹ́ kí n mọ̀ arákùnrin ara rẹ̀ pọ̀ ni bàbá wa àdúrà máa sọ̀rọ̀ kó má yí padà bí. ṣé bá jà ló bàbá gbé gbogbo mọ́tò tó wà ń bíbá yìí ṣé ó dá òfin kábíyèsí ọ̀pọ̀ òfin olówó ni. àlàyé fún ìwà jáde tó nígbà tó bá wà lórí báwo gbé fúnkì owó ẹ tani ní tani mọ́tò tẹ́ ń tà. táǹtàgbá ẹ̀rí wọ̀rọ̀kọ̀ arúgbòdo ẹ̀fà tíyẹlẹ bírọ̀nbírọ̀ ìrọ̀nbàtà kòdálà kẹsàn gbangba lẹ̀wà wọ̀rọ̀kọ̀ ìdí o gbígbó ta kókó jù bẹ́ẹ̀ lọ erin akọjá lọ lékeléke gbàràdà ó tọmọ ẹlòmíì mọ́ àfòpin àfòpiná tó lọ́hùn wọ́n pa fìtílà ara rẹ̀ ni yóò pa kọ́lọ́ ọmọkìlá. ẹ̀lú kábíyèsí àdó náà ní sọ̀rọ̀ èmi àdó kìkì ìjàngbọ̀n. àlàáfíà ni o ara ọba lè o. mo rò pé wọn ò ti bá sọ fún yín wípé olólùfẹ́ mi ìyàwó mi kékeré bóyá jẹ́ pé tiẹ̀ tí ì sanwó orí rẹ̀ àmọ́ àlè wa náà ni. ìyàwó ẹ̀ kékeré ẹ ṣé kò sí kí ló ṣe é àdúpẹ́ ẹ̀rù bà mí gbà tó dẹ̀ ní ṣé mo mọ̀ ìyàwó ẹ̀ kékeré àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan ò ní ṣe wá. ẹ ibẹ̀ náà ni mo ti ń ra mọ́tò mọ́rọ́kọ fún o. ìyá ó lọ ra mọ́tò fún bẹ́ẹ̀ ọ̀dà ọ̀dà ẹ̀mí à lò. mọ́rọ́kọ fún ló kọ yín. mo sì ti ní ọlọgbé. mi gbọ́ kò yé mi. ẹ̀yin lẹ́wà. a ṣètò bí wọ́n ṣe lọ lè san owó tí a fi rọkọ̀. kí n lọ sanwó kí n lọ sanwó fún fún ta ni kí n sanwó fẹ́ni tó ra mọ́tò lọ́wọ́ ẹ̀. Ah, kò yé mi sẹ́mi ni mo ní kó lọ ra mọ́tò ńbẹ̀ ni. èmi ọmọ yìí mílíọ̀nù tó jẹ́ o ọkọ̀ tó wù mo ní kó náwó sí ó sì náwó sí ẹ̀yìn ẹ lọ sọ́ǹtì. ẹ tíyàwó ẹ bá lò nídìí ọkọ̀ tó dẹ̀ fẹ́ rọkọ̀ fún ṣé èmi ló máa lọ gbà ní ọkọ̀ fún ní ọ̀dọ̀ onímọ́tò ni. àdó àdó ó bá mi sọ ilé ìtẹ́lẹ̀ o ó bá mi sọ ibi òfẹ́ lọ ra ọkọ̀ níbi kankan ó bá mi sọ o àkílódé. ọ̀rọ̀ àṣẹ kọ́ bí ó ṣe rí ni mo wéwí hùn ẹ sì tún bá mi jiyàn pé ṣé mò ń pàṣẹ fún yín ni ọba tẹ bá láṣẹ àṣẹ náà ni kábíyèsí ẹ lọ lè sanwó ẹ̀rọ èèyàn kún ọ lọ san kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà mo ti gbọ́ mo kò sí nǹkan kan mọ́ tí mo fẹ́ sọ mo sọ mọ́rọ́ kọ̀ fálè ni kọ̀ bá jẹ́ ìyàwó ilé kọ̀ bá jà lè èmi mo rà mo sì ti ẹ sanwó rẹ̀ ó ti di dandan níta ìdán ẹ lọ san. mo ti gbọ́ ní kẹ́ni ẹ wá rí mi ni mo ní kó wá rí mi mo ti gbọ́. ire o ire o. kábíyèsí ẹ máa sanwó mọ́tò yẹn nìyẹn àdó tún ti lọ jẹ gbèsè sí yín lọ́rùn ẹnikẹ́ni yẹn máa bọ̀ ẹ máa sanwó yẹn nìyẹn kábíyèsí kábíyèsí mo máa ń béèrè lọ́wọ́ yín kí ló wà láàárín ẹ̀yin àti àdó tàdó fi wá di wàhálà sí yín lọ́rùn báyìí tó jẹ́ pé gbogbo ohun tó bá ti fẹ́ náà lẹ máa ń ṣe fún un àṣírí wo ló wà láàárín ẹ̀yin àtàdó mo bí yín títí títí ẹ̀ fún mi lésì yìí. ṣorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ ọkùnrin sí ọkùnrin tó bá kàn ẹ́ màá bọ̀ ẹ́ gbọ́. ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo tẹ fi ń fún mi lésì látijọ́ tí mo ti ń bi ní lérò wa àyàbá máa wò ó tiẹ̀ ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin ni tó bá kàn ẹ́ màá bọ̀ ẹ́ gbọ́. kábíyèsí ẹ̀rù máa ń bà mí ẹ̀rù ń bà mí bí mo ṣe ń sọ yìí ẹ́ ó ìdá ìgbéyàwó ọmọ wa ló wà lójú ọ̀nà ìlísìn ara wo la mọ̀ tí àdó lè dá agbára tẹ gbé fún yìí ó pọ̀ jù. kò ní ṣe o ṣorí kí ìgbéyàwó yẹn lè ṣeé ṣe òun náà ni gbogbo òkúta ń rọ gbogbo ọ̀nà tí mò ń yẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọjọ́ yẹn kó lè ṣeé ṣe náà mo ti ní kó fọkàn ẹ balẹ̀ tẹnu bá jẹ dodo ẹnu ò sòdodo. kò yé èmi o kábíyèsí kò yé èmi bí mo ṣe ń tẹnu mọ́ yìí o tí kábíyèsí ìlú yìí aláṣẹ ìlú yìí tí ò wá láṣẹ mọ́ tí í ṣe igbákejì òrìṣà mọ́ tó jẹ́ pé àdó ló wá di òòṣà àkúnlẹ̀bọ kò yé èmi o mo dẹ̀ ń wí o mo ń sọ o mo ń sọ tèmi o. ìjàngbọ̀n bó bẹ̀rẹ̀ ìjàngbọ̀n bó mú mi ẹ bó jẹun ìjàngbọ̀n bó mú mi ìjàngbọ̀n ẹni kò ń lọ́nà ó kàn jọ̀gbọ̀n ẹni ẹni tí. ó ti ń bọ̀ lọ́dọ̀ yín ó wà wájú báyìí báyìí báyìí ẹ ó máa kàn yín lára báyìí báyìí ó ti kàn yín lára tán ẹ ó dáa kò burú kò burú mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe ẹ ṣe oya oya oya má ṣàfihàn oya tètè lọ bá wọn má yà bù mí o má tún gbà bí mí lọ. ẹ ṣùgbọ́n má gbowó pos. ẹ ó dà ó dà ó dà ó dà. má pẹ́ o. mi ò lè pẹ́ rárá ẹ fún mi ní one hour mo ti dé tán màá tó bá rí sí ó dà. ló dé ẹ̀yin ò ń fi làákàyè ṣe gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. kàbíyèsí o. ẹ kàbíyèsí o. mo ní tí èèyàn bá béèrè mi ẹ pè mí àbí ká ẹni kó ní tọ̀hún yẹn gangan kó pè mí kó tó máa wọlé ẹ̀dẹ̀ fàyè lẹ̀ fún ọ̀dẹ̀ wọlé wá bá mi ń bẹ̀ yẹn ẹ ṣọ́ra yín o wọ́n ti ń jí ọba gbé o. kàbíyèsí orí pa adójú wọn mọ̀ ní sá. ojú wọn wo kí ló kọ ẹ pẹ̀lú ojú tó mọ̀. Ah, ẹ má bínú sá. àní rí bí ajínigbé o ṣé ààbò lọ́wọ́lọ́wọ́ tá a wọ̀ yìí àjùmọ̀ṣe gbogbo wa ni kì í ṣe kì í ṣe kì í ṣọ̀rọ̀ ẹnìkan mọ́. kí ló ń ṣẹlẹ̀ lọ báyìí mo fẹ́ jáde. àjọ ah, kìkì dọ̀dọ̀ ìdákẹ́jẹ́ rẹ ọwọ́ bí tọ́ka ìsọ̀rọ̀ rẹ aṣojú ayọ̀ ọlọ́run ibi ṣàngó àjọ kìkì dọ̀dọ̀. ẹsẹ̀ yọmọ yìí ẹgbẹ́ gbogbo ara mi ti fi dẹ̀gbọ̀n. ṣe ṣe tán ṣe ṣe wèrè yín tán. wo bí ṣe ṣe bìbì yín tán. Mm. ẹ padà sẹ́yìn ọ̀fẹ́ jáde kábíyèsí ọ̀nà. ọkọ̀ ìwé ń bẹ̀. eléyìí. èmi tí mi fẹ́ sáré rí kábíyèsí. ṣé mo rí pé mo kọ́ gbé mo jáde ni. ẹ gbé mú rẹ wọlé èmi fẹ́ gbẹnu bọ́ta. àdó ó máa hmm? kẹ́bù pẹ̀lú rádàrá tó ń ṣe yìí. kí ni èmi lọ́dọ̀ ta ni. wọ́n kábùkù lọ́dọ̀ ta ni. olóyè ọ̀tún ah ń fìyà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n fi nǹkan sí ọ o. kò ní ta fún ẹ. èmi. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. èmi. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. tọ́ba jẹ́ kí inú bí mi. Ah! ọ̀tún tọ́ba jẹ́ kí inú bí mi tán tí inú bá bí mi tán pátápátá igi mi ó sì ya lomi rẹ. tí inú bá bí èmi tán ní ìbẹ̀rẹ̀ mi rárá o yóò mi á gbé igi ẹ lọ pẹ̀lú àdìdì tó tẹ̀lé èyí. àtọ́kìlì dọ̀gbọ̀. ìdákàlẹ̀ rẹ owó ibi tọ́ka ìsọ̀ ọ̀rẹ́ rẹ àṣìwájú ọ̀rẹ́ ibi ṣọ̀gbọ́ àtọ́kìlì dọ̀gbọ̀. ọ̀fẹ́ màá yí ni kí a bí tó bá màá yí ni kí o lè màá yí ni padà èmi ni mo sọ bẹ́ẹ̀ fọ. padà sẹ́yìn. kábíyèsí kábíyèsí ẹni kọ́kọ́kọ́ padà sẹ́yìn. mo ní kó o padà sẹ́yìn. èmi fẹ́ rí yín ná. mo ní òsì tó jọ. mo ní òkú ọ̀nbẹ náà. òsì tó jọ ẹ máa bọ̀. ẹni kọ́kọ́ kọ́kọ́ nkú mbẹ nù. ẹ ẹ máa bọ̀ àníkẹ́ ẹ máa bọ̀ àdó hmm. ẹ máa bọ̀. ọ̀dà mo ti gbọ́ ìṣó ìṣọ́wájú tìmí ọ̀tún ọ̀tẹ̀ tìmí wàá tábùkù. ẹ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dọ́. láìláì ṣe ìwọ láìláì ọ̀tẹ̀ èmi kò sọ bẹ́ẹ̀ ìkàtẹ́ lọ́sọ̀ lọ́wọ́ ọmọ láyé o. Alo ta ta ta ta ta ta ta ta ẹ̀kọ́ ní ti ti jẹ́. Kábíyèsí ọba ta. Wọ́n ní báwo ẹ̀kọ́ ti ti ti ti ta. Èmi ọba gbẹ̀rẹ̀ lójú. Kábíyèsí. Ọba gbẹ̀rẹ̀ lójú. Wọ́n gbà sọ̀tọ̀ lójú ni. Ẹni sùúrù. Àdó. Kábíyèsí. Àdó. Kábíyèsí ìdòdó ọ̀dà ìpẹ́ àdò tẹ́ ń pè é lóúnjẹ lójú àdó ọba àjẹsí gidi kò rẹ́ mi o ọ̀tún lé mi o ọ̀tún tó ju ọba bòmí lọ lè mi o. èmi. bẹ́ẹ̀ni. níwọ. àdó kábíyèsí kí ló dé kí ló ṣẹlẹ̀. kábíyèsí tó ṣẹlẹ̀ rèé ṣé àpá ìlẹ̀ mi ṣe mo gbé mọ́tò kò jáde wọ́n ti ṣí gẹ̀ẹ́tì fún mi inú mọ́tò ti jáde ó dẹ̀ ń bọ̀ from nowhere òun àyàfi kébì kọ́kọ́ rí fast òfin ẹ̀rí kábíyèsí kíákíá àdó. kábíyèsí. mo bá má ṣe yẹn. kábíyèsí mo ti ṣe léyìí. o ò lè ṣe yẹn. mo ní mo fọlú bí kíkọ́ kọ́kọ́ jáwé búra mo fi yàjẹ́ ọ. ìyá ọ. mo fi ọ̀sẹ̀ ìbí kíkọ́ kọ́kọ́ wá gbò mo fi búra mo fi yàjẹ́ ọ. o fẹ́ tẹ́ mi o fẹ́ tẹ́ mi o fẹ́ tẹ́. ajímúdé ńlẹ̀ tó dùn kútọ̀ wọ̀wọ̀lú tó dùn gbogbo ẹ̀kọ́ tẹ́ mi pè lóògùn mo fi búra mo fi yàjẹ́ ọ. kábíyèsí ẹ gbàdẹ̀kẹ̀ lọ́rùn kìíní. wọ́n tẹ̀. ó dára ọ̀dùn lásán lásán. wọ́n tẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe sáré lọ wípé yìnyín ló ń jẹ ẹ̀yẹ wà ẹ tí mo sọ̀rọ̀ yìí. òkú òkè wo ni ká wà ní a máa fẹ́ sọ ṣe kó lè wá yanjú kọ́lá tẹ́lẹ̀ náà bí sì padà sí ọ èmi sọ bẹ́ẹ̀. a padà yanjú ẹ ọ̀tún kó lẹ̀kẹ̀ wá. bí ṣe. kábíyèsí yọ lẹ̀kẹ̀ yọ lẹ̀kẹ̀ lẹ̀kẹ̀ rẹ̀. ó yá kó dání kó dání ó yá lọ síbi tí mo rọ ẹ. ọkùn pawọ́ kábíyèsí bọ̀ ìta ìtì àmà ìta máa pọ̀ ní kò má jẹ́ ká pọ̀ fọmọ kódà kábíyèsí ló ṣọ́tọ́ ó yá kábíyèsí ó kù kábíyèsí ó kù ẹ mọ̀ wulẹ̀ jọ ọmọkùnrin yóò wulẹ̀ kú lọ́wọ́ ọ̀tún ìlú wa nù ẹjẹ́ ó kọ ọrùn ẹjẹ́ ó kọ ọwọ́ ó lè lálẹ̀ mú lè tiẹ̀ nù. kábíyèsí kábíyèsí mọ̀ jìyàn láfàwọ́dà ó yẹ kó yẹ yìí. kábíyèsí kábíyèsí o mọ̀ jìyàn láfàwọ́dà o kábíyèsí ọ̀tún wà ta o kábíyèsí ọ̀tún wà ta. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. inú ẹ̀ ń dùn gan ni o kò lè dà o lẹ̀kẹ̀ sọ́rùn ọrùn ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ ọrùn òògùn ẹ̀jẹ̀ ni àwọn ẹ̀gbọ́n mi. kábíyèsí máa tú ìlú ìmọ̀ rẹ̀ dòbí sẹ́. ọrùn ò lè o ìwọ̀n lè wé mi náà o ọrùn wọ̀ o ah!

kẹ́ bá wa reduce owó yẹn ṣe rí owó tẹ́ gbé lé wa yẹn ó pọ̀ díẹ̀ ẹ̀yin náà mo bọ́rọ̀ lú ìṣe rí ẹ mọ̀ pé kò sówó lu yìí gbogbo àpọ̀ manage ni in fact èmi àti ọ̀rẹ́ mi ló yẹ ká dìjọ wá sí ìbàyẹn ṣùgbọ́n nǹkan ò sí around ó travel lórí preparation wedding ẹ̀yin náà ni o ṣe mọ̀ pé ẹ tó fẹ́ fẹ́ ọmọ ọba <laughs> àfi kó ṣíṣòkòtò ẹ̀ gírígírí ẹ̀hẹ́n tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ jọ ẹ jọ ẹ bá wa wo tẹ lè ṣe lórí owó yẹn kẹ́kọ̀ọ́ bá wa reduce ẹ díẹ̀ because eh, ọ̀rẹ́ mi mọ̀ wípé mo capable enough láti lè wá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ òun ló fà tí èmi fúnra mi fi wá síbi ẹ jọ ṣẹgbọn. ọ̀nkú kò kí ń ṣe pé mi lè reduce owó yẹn fún yín mi ní fẹ́ ṣe nǹkan tí ò dáa fún yín torí pé iná mọ̀ pé àwọn nǹkan tá à ń rà nísìn ẹyọ ìlọ́po méjì la fi ń rà kò dẹ̀ sí bá ṣe fẹ́ ṣe é ah mo fẹ́ sọ fún yín pé price tá a fi sí yẹn òun náà ní kẹ́ jẹ́ kó wà. madam obìnrin ní obìnrin lèmi náà. wọn bá rí pé wọn ti sọ fún yín síwájú ṣe ni kí n tẹ̀lé wọn wá sí bíbá ẹ̀ bí ọkùnrin mi ṣe ní kẹ́ bá wọn rìdíìsì owó yẹn ẹjọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ó yẹ kó ti yẹ́yìn náà nà. títí èló ni price tẹ fún wọn tẹ́lẹ̀ the first quotation ta fún ọ was 2.5 million naira kó tó di pé ẹni kì add seven hundred thousand tán fún so everything was 3.2 million naira. Elo ló wá rò pé a lè yọ fún wọn àbí kí ni ìwọ rò pé ká ṣe fún wọn. ọ̀nkú ẹ kú jòkó ẹ kú jòkó okay ẹ kà yọ two so kẹsàn 3 million àwẹ̀ ẹ ẹ ẹ try. because eh, two hundred thousand náà a ṣì a ṣì rí nǹkan kan fi ṣe kọjá ẹ ṣe àdúgbò kan mọ̀ ẹ ṣe àdúgbò ẹ eh, eh, details mi ti wà lọ́wọ́ rẹ ọjọ́ ìgbà fún ọ báwo ni ẹ ṣe lọ́wọ́. ṣé máa ń sọ ẹ̀ kábíyèsí ẹ kú oríire mo bá yín yọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe rí ẹni tó bá ní kò ní ọ̀yẹ́ yín ó ti yẹ yín jù ó bẹ́ẹ̀ báwo bí àwọn èèyàn ṣe jókòó lọ lọ́wọ́ ọ̀wọ́ lẹ́gbẹ́ẹ́gbẹ́ láwọn ọ̀yá lọ́jà àwọn baálẹ̀ gbogbo àgbègbè yìí pátápátá wọn ti wà ń bẹ̀ kábíyèsí yóò túbọ̀ dáa fún ijú yìí lọ torí èyí yẹ yín. Ah! kábíyèsí àwọn eléré ti wà ń bẹ̀ àwọn ọ̀yà lọ́jà ti wà ń bẹ̀ àwọn ọ̀tọ̀kùrúlù wọ́n lọ bí bàá. àwọn eléré náà ti wà ń bẹ̀. kábíyèsí wọn ti wà ń bẹ̀ ẹ ṣe hmm. ṣe rí ẹ èmi nìkan kọ́ ló yẹ ó hmm. jọ yẹ gbogbo wa ṣe rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tí ọba ìlú bá kábùkù gbogbo ìlú ló kábùkù tó bá sì yẹ ọba ìlú hmm. gbogbo ìlú ló yẹ ẹ gbọ́ gbogbo ń tà ń ṣe lónìí ìlú ló ń ṣe Hmm. ṣé èmi ni mo wá ń ṣe ẹ gbogbo ìlú ló yẹ kò sì ní yẹ ẹ lẹ fún mi àní mo ní kò ní yẹ ẹ lẹ fún mi ẹ máa rí bá ti ṣe ìlú yìí kò ní padà rẹ̀yìn mọ́ òkè òkè báyìí lẹ mú ń ru sí iwájú lọ́pàá ẹ̀bì tí í rè sí a máa máa lọ sókè jù bẹ́ẹ̀ a máa máa tẹ̀síwájú síbẹ̀ lágbára ọlọ bó ṣe máa rí nìyẹn ẹ ṣe o hmm, kábíyèsí lọ́wọ́ yìí. èyí tó kù nísìn ni pé ẹ wọ yẹ̀wò kẹ mú aṣọ sára ká ká ká gbòde lọ. <laughs> ẹ ṣe ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ kẹ́ fi yín lẹkẹ padà sílé ẹ lọ túnra mú hmm. ẹ jẹ́ kó mọ̀ pé mo léèyàn lẹ́yìn ẹ lọ túnra mú kẹ́ wá padà wá àjọkọ wọn ẹ lọ. kábíyèsí ẹ ṣe. lóòótọ́ ní tòótọ́ àìfi ní pé nínú àìfẹ̀yàn pé èèyàn tí márùkọ tí bí sọ́bà tẹ́wọ̀ lù mo ti gbọ́ ikú déédéé bínú ọmọ àlèyàn náà nífà ọba adéwálé ṣe tó tó bá ń olóhùn ní fi tèmi ṣe ó ti dà mo ti gbọ́ ó ṣeun ó ṣeun ìwọ kúrò lórí aago náà ẹ̀ẹ́n ìmọ̀ bọ̀ sọ̀rọ̀ bọ́ bá yá ìmọ̀ bọ̀ sọ̀rọ̀ bọ́ bá yá ó ṣeun ó ṣeun <laughs> ẹ̀yin ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ ń bá dalẹ̀ ọ̀bàlẹ̀ lọ sẹ́wọ̀n pé kèéní pẹ̀rú ìpè ní kulè ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí ní pààyè kan ti bá ń ṣe bí ẹ dákun ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé ọba adéwálé ń fọ ọmọ fọkọ lónìí. Ah, ah. Baba, alẹ́ ò pé ẹ ti gbọ́n pa ẹ̀ ni hmm. pàápàá jùlọ a ò pé kábíyèsí ti ṣẹ̀tọ́ fún yín ni Baba? pé ẹgbọ́ tẹ́lẹ̀ ẹ̀yin wá rò pé ó ti ṣẹ̀tọ́ fún mi hmm? ah! Ah! Ah! ọba adéwálé fojú di mí bẹ́ẹ̀ mo wúwo mo wọ mo dúrí lọ mo wọ mo dúrí lọ ẹni tó bá lówó tẹ́rù wọn bá tí òfin tán náà ló mú lọ́wọ́ àrífín ilé tó ń tẹ̀gbìn àdàpàwò tó ń tòsí. èmi ò tó àwọn òdì mi tí mara lé nípojú di ni. ha lónìí náà ni kò ní dọ̀la oní ni wọ́n wà gòdẹ́kun ni wọ́n wà fún ọba adéwálé bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ níjọ́ mọ̀ pé níjẹ ni èèyàn jẹ́ èèyàn olójó ń gbòdú láwo àwọn àwọn gbáwo mi torítorí ẹ ẹ sọ dàbí ẹ sọ dàbí onílẹ̀ náà wà gòdẹ́kun ni wọ́n wà gòdẹ́kun fún ẹ sọ dàbí. kìlọ̀ fọ́mọ rẹ̀ sẹ́. àdó ìjọ̀gbọ́n. àdó kìkì ìjọ̀gbọ́n. àdó ìjọ̀gbọ́n. bàbá ewo ló tún wá ṣe ní òní kan pé ẹ wà ẹ wò ó ṣe rí tó yẹ kẹ́ ẹ mú ẹ fi nǹkan tó tóbi nǹkan rabandẹ rabandẹ láì nǹkan agbẹ́ ẹ̀yẹ nǹkan ayẹyẹ kẹ́ ẹ máa ṣe fọ́mọ kẹ́ ẹ sì má sí sọ́dà bẹ́ẹ̀ àdó tó bá jẹ́ kó yẹ kó wà ń bẹ̀ máa ránṣẹ́ sí ẹ kó kàn ẹ́ nìyẹn. E-, eléyìí ọkàn mi kó kàn ẹ́ eléyìí ọkàn mi ibi gẹrẹjẹ la bá gbà sórí gbéyàwó ọmọ tá a fẹ́ ṣe akọ̀fẹ́ ṣe lónìí ráńpẹ́ ni kì í ṣe pé bóyá o gbagba yakata gbìyàn tó bá jẹ́rú ẹ̀ ni a gbọ́dọ̀ ṣerú ẹ̀ kó má sí ah, bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí tá a fẹ́ ṣe yìí kákọ̀ ṣe ní ráńpẹ́ hmm. kọ́mọ ó lọ sílé ọkọ ẹ̀ eh. wọ́n ti ní ká má pariwo àbí. ẹ kábíyèsí. àjò ṣé dandan ni kí kábíyèsí pè ẹ kí sí dandan. ẹ ó yé mi ara mọ̀ pé tí ọba yéèyàn tẹ́lẹ̀ yóò ní bí wọ́n ṣe ṣàlàyé tí ó fi yéèyàn. bẹ́ẹ̀ni ẹ fẹ́ ṣe láláriwo pé kẹ́ ẹ mọ̀ bá kí gbogbo èèyàn mọ̀ gbọ́ sí i. kí ṣe gbogbo èèyàn. ẹ dúró ṣé gbogbo ọ̀rọ̀ máa dá sí ni ṣé gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ máa dá sí ni kó tó wà tí máa lé fún ìkọ̀kọ̀ báyìí wàá máa takọ́ káàkiri. ọ̀tún ẹ o ti ń bínú ni. gbogbo àná tó ń gbé ẹyẹ tó bá dànù tó bá wà lẹ́bàá èmi máa sọ ẹlẹ́nu máa gbé ẹ̀mí ni o tí ó dẹ̀ sí ìkọ̀kọ̀ tó máa ṣe. ah mọ bínú dákun aláìmoore aláìmoore mọ bínú dákun èmi tí mo kàn kó mbẹ èmi tí mo èmi à nígbà tẹ ti ní gèsè gbogbo èèyàn nìyẹn fẹ́ pèsè. ṣebí àwọn àtọkọ yìí ẹ̀yin kábíyèsí ńgbà ọkọ àti ìyàwó tiẹ̀ ti wá bá mi lórí ìdúró yìí mo tiẹ̀ tiẹ̀ pè mí ẹ pè mí ní sars lè ṣe wúre fún wa. ọjọ́ òní ti dáa ná <laughs> ọjọ́ òní ti dáa ó ti yẹ yín kò ní yẹ ẹ lẹ ọ̀dà ọ̀tún wọ́n bára wọn kalẹ̀ ọ̀tún ẹ̀sùn mọ́ mi níyì kájọ fún wọn láti wá ẹ̀sùn mọ́ mi níyì bí pẹ́pẹ́ yẹn bá bẹ̀rù yóò parẹ́ ni. Ah, ah, ẹ gbà mí ọmọ mi dà ọmọ mi dà ọkọ ọkọ mi dà sẹ́ni wọlé sẹ́ni mi dà sẹ́ni mi dà ọmọ mi dà ọ̀tọ̀ kí ẹ má lè pẹ́ ẹ má wọ̀ lọ ẹ má wọ̀ lọ ọmọ mi dà ẹ ní ọ̀rẹ́ ẹ ẹ ní wọ́n bá tẹ̀lé ọmọ lórí ẹ ní wọ́n bá tẹ̀lé ọmọ lórí ẹ ní wọ́n bá tẹ̀lé ọmọ lórí ìgbàlẹ̀ ń bá wọn lọ sí ẹ bá ní wọ́n bá wọn ẹ bá ní wọ́n bá wọn ọmọ sẹ́yìn àbẹ̀ àbẹ̀ ọmọ ọmọ ọmọ ọ̀daràn ìtọ́jú rẹ̀ kọ́kọ́ ọmọ ìtọ́jú rẹ̀ rà ní. àdókìkì jọ̀gbọ̀n ìdákẹ́jẹ́ rẹ oró bí ọ̀ká ìṣọ̀rọ̀ sí rẹ a máa yọ lọ́lọ́dún bí ìṣọ̀rọ̀ àdókìkì jọ̀gbọ̀n. èmi apáńlá ti so bí agogo dẹ́ apá àkútí so bí ọ̀bẹ èbò apátápá ara ti ń parẹ́ lájúbà láńtó lóko kan sọ lọ́mọ wọn ló bẹ̀rù bẹ̀rù àwọn ìlàjẹ ká tó tó yìí àná àbí ìlànà. bàbá o. tó bá di kíláàsì láti. ọtàn bí ọtàn. ọtàn bí ọtàn gbogbo kúrákútà bàbá rẹ tí ń ṣe kọ́ńdú tí ń ṣe kọ́ńgbẹ́ àbá lásán ló dáa torí àbá nìkan dá ìka ikọ̀ ò lè mú òkúta láéláé ó ti wà lákàtà mi ní àyín kò sẹ́ni tí ó gbà ọ́ lẹ̀. <laughs> ta ni ó gbà ọ́ ta ló ta ló ń tọ̀ òun ta ló ń tọ̀ òun lórílẹ̀ yìí kò sọ́tọ̀ òun tí ó gbọ̀lẹ̀ ibi tó ọmọ gbé lóde yìí ibi tó ọmọ wà lọ wà yìí <laughs> ta ni ó bì mí. <laughs> bàbá o àwọn ọmọ atúwẹ̀sì àti pílò àti kòtò ló ti mú yàrá náà. ibi tí ọmọ wà náà lọ wà náà bàbá kọ́kọ́ wà tó tó yà mí lẹ́nu mm. ọkọ arábìnrin tẹ́ ẹ sọ baba ó si ń jẹ́ kàyéfì fún un. ọ ya wọ́n lẹ́nu ó yà gbogbo yín lẹ́nu ewúrẹ́ tó bá da fánù náà láìkó ẹ̀yin ọmọ yìí ẹ̀ mọ nǹkan ẹ̀ mọ oògùn. ṣé ẹ rí ọkọ rẹ̀ mo sọ di tí mo sọ dà orí ibùsùn ni wọ́n ti máa na ìyàwó rẹ̀. àjọ ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ní ìjọ̀gbọ́n ní bí mo bá ń jẹ ìjọ̀gbọ́n mo mu mo bí mo kọ̀nà lọ́nà ìjàgbọ̀n mo fẹ́ jókòó mo fẹ́ sùn mo fẹ́ kò sí tí mo fẹ́ ṣe ìjàgbọ̀n ni omi tí mo fi wá ìjàgbọ̀n ni ẹni tó bá lójú ọ̀run ọ̀dà ẹni ọgbà kábà kan lọ lè tún ṣe ẹ mọ ọmọbìnrin yìí ẹ mọ ẹ lọ nà lórí ìlú. fọmọ rẹ sẹ. àdó kìkì ìjọgbọ́n. àdó ìjọgbọ́n ọ̀rọ̀ tó bá gba òru náà wọ́n yìí fọ̀sán sọ. ọ̀dà ẹ ṣe àwò. ní kò sí ní kò sí ní kò sí ẹni ló mú pé. ẹ̀mẹ́ta ni. kí ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn ní ìsìn. bí i bá wo. tó wà á lọ́wọ́ kí ló rí lọ́bẹ̀. ṣé yóò gbogbo nǹkan tó tiẹ̀ láàfin ni. ìdí tó fi wọ́n sáfin mọ́ nìyẹn. Ah, kí ló ṣe ẹ̀ tẹ́rì rí. ń gbọ́. àgbẹ̀rún làṣẹ wà. ẹgbẹ́ lẹ ṣe wá. ó tiẹ̀ dẹ̀ ti wá dáa báyìí ní ìsìn eh, ọ̀tún ti lọ ọmọ ọba àtọkọ ẹ̀ náà ó ti lọ àdó tó gbé wọn rèé á rí ṣé bá ṣe wá káwọ́ wọ̀ rèé. ẹ tó bá yá gbé wọn lẹ. olóyè afẹ́fẹ́ tó wọ yàrá tó tó kaṣọ kẹ́ni tó wọ tiẹ̀ sọ́run máa ṣàfihàn. ẹ ìtumọ̀ ó má ṣẹ̀sápá ló ó ṣẹ̀sápá lónìí ni ó lè ṣẹ̀sán tiwa lọ́rọ̀ la. olóyè jẹ́ ń sọ fún ọ èmi rò wípé ọ̀rọ̀ àdó àdó tẹ̀ ń wí yìí àfi ká gbéná ojú ẹ̀ kò sẹ́ni tó lè gbóná ojú ẹkùn láì ṣàwo kílódé olóyè mo jẹ ní ìṣe jagunjagun. ṣé àbádo kò fẹ́ kí lu nìyẹn. èmi gan yá mi jù ọlọ́run ló ní kó fi ọwọ́ tèmi wọ̀ mí bá wà náà tó bá gbé lọ. olóyè àìkúkú ìjòyè má sọjọ́ inú mi ò kálu lọ. ẹ òun náà tún ló dé fáfi pé ẹn tí ṣọ̀gbọ́ bá tojú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá kóso. ẹ ẹ olóyè mo jẹ mi ò jẹ jagunjagun. kí ni káwa wá ṣe mi ò ní mi ìwá sáàfin mọ́ tọ́lọ́ má ti yanjú ẹ̀ àmọ́ wá sáà. tó bá ti wá dì bẹ́ẹ̀ ó dàbí ẹni pé èmi náà mọ̀ lọ mi o. àdó èèyàn kan ló dá gbogbo ìlú láàmú báyìí olóyè. kábíyèsí orí nǹkan ṣe sí. Ah, ah, ah, ẹ ti wọ́n kábọ̀. ok now. Bọ́láńlé inú mi ò dùn inú mi ò dùn mi ò láyọ̀ kankan hmm. ah! wàhálà tó wà ńlẹ̀ láàfin báyìí ó ti gajẹ̀ mí mi lọ agbára mi ò gbé mọ́ ó dẹ̀ mọ̀ pé mi ò lẹ́nìkan àfọ̀rọ̀ lọ àfi wọ náà wọn náà lè sọ pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin pàápàá lọ́jọ́ ìyàwó àbúrò ẹ̀ mi ìrọ́mọ mi adó ò mà jẹ́ kí n rọ́mọ mi láti ìgbà yẹn mi máa rí mi máa mọ̀nà àbáyọ. àǹtí ẹ ti fojú rí ọmọ yín láti ìgbà yẹn. mi ò rí. wọn náà jẹ́ ká rí lágbára Ọlọ́run ah, eh. Ọlọ́run á ní rírí fún wa ní agbára Ọlọ́run. àmọ́ àwa ní jókòó ìjókòó tá a jókòó yìí kó la máa fi sọ pé a máa rí o a máa rí. àǹtí mi má jẹ́ n purọ́ fún yín ó ní rìn táìmì àti yín jọ máa rìn láti fi wá ọmọ yìí o. Bọ́láńlé ìwọ ní ìrìn tó lè mú mi rìn ló dẹ̀ dákẹ́ sọ̀rọ̀ mi látijọ́ yìí owó tó bá ti yé wo ti yọ́rẹ́ mi ó yà yá lọ. àǹtí mi tó bá ti tó àsìkò tí mo fẹ́ mú yín rìnrìn àjò tá a fẹ́ rìn màá kàn sí yín màá jẹ́ kẹ́ ẹ gbọ́. màá ṣàrọ̀ mọ́ ojú ayé pé. ẹ̀dá ṣuṣu. ojú ayé pé. ẹ̀dá ṣuṣu. ojú ayé pé. ẹ̀dá ṣuṣu. ẹ ṣeun ẹ̀yàn ọmọ ẹgbẹ́ mi ò déédéé pè pàdé yìí mo pè pàdé yìí nítorí ìyá wa ni mo dẹ̀ mọ̀ wípé kò sẹ́ni tó máa sọ pé òun mọ̀ já wa tó dúró síbí. bẹ́ẹ̀ ni olórí. ìyá wa ló tàn mí wá wọ́n wá sọ nǹkan kan tó ṣe pàtàkì wọ́n á jẹ́ kó yé wọn pé kì í ṣe ọ̀rọ̀ tèmi nìkan lè gbọ́ sétí mo fi wò pé kí n pè yan ọmọ ẹgbẹ́ kí ìyá wa lè sọ ọ̀rọ̀ yìí níṣojú gbogbo wa ń bí ìyá wa ẹ dákun ẹ sọ tó ṣe ní. mo kí gbogbo ọmọ ẹgbẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìrànlọ́wọ́ ni mo wá wá sọ́dọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ gbà mí ṣe rí kábíyèsí ọba wa nílùú ìyẹn ọkọ rẹ̀ kò ní fọkànbalẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni tí à ń pè ní àdó yìí àdó ò jẹ́ kí ọba ó rí mú mí. lórí ìtẹ́ tí wọ́n wà yẹn ọkàn wọn ò balẹ̀ bàbá ò ráàyè ṣèlú bó ṣe yẹ kí wọ́n ṣètò ìlú àdó ló ń gba àṣẹ ọba pa nínú ìlú yìí kò jẹ́ kọ́kàn ọba ó balẹ̀ ẹ wo ìyẹn ẹ̀yọ̀kan ṣé eré eléyìí tó wá ṣe pàtàkì gan-an tó jẹ́ kí n tọ̀ yín wá ọ̀rọ̀ ọmọ mi ni ẹ gbà mí àdó mà ti gbé mi lọ́mọ sálọ ah. àdó ti gbọ́ ọmọ mi lọ́wọ́ mi ẹ gbà mí kò yé mi <laughs> kò yé mi ẹ bá mi gbọ́ ọmọ mi padà lọ́wọ́ àdó ẹ ṣàánú mi kábíyèsí orí kankan ṣe sí tó wà nílẹ̀ yìí ẹ gbà mí ṣàánú mi. ìyá wa ṣé tìtorí ọmọ yín ni tó bá jẹ́ pé tìtorí ọmọ yín ni ó ti di dandan kẹ́ ẹ rí ọmọ yín. màá dúpẹ́ o. nítorí pé ẹ ti sátọ̀ àwa àgbà wa àmọ́ ìyá wa ṣé ẹ ti bi bàbá wa léèrè wípé kí ló wà láàrin àtàwọn àti àdúgbò tó fi di báyìí. ẹ wò ó gẹ́gẹ́ bí obìnrin rere aya rere lọ́ọ̀dẹ ọkọ nígbà tí gbogbo nǹkan ti dojúrú bó ṣe ń dojúrú mo ti pe ọkọ mi ní bàbá mo pè ní kọ̀kọ̀ mo béèrè àṣírí wo ló wà láàrin ìwà àtàdó tí ò fi jẹ́ kó o rọ́kàn balẹ̀ ṣe ìjọba tó yẹ kó o ṣe ọkọ mi ò jẹ́wọ́ o kábíyèsí kọ̀kọ̀ sọ òótọ́ ọbẹ̀ fún mi o ìyá wa ní ilé ìtẹ́tiwá ibi báyìí gbogbo ohun tí ò fẹ́ sọ pátápátá ló máa sọ fún yín tó ń wípé kí ni agbára ju agbára lọ. bẹ́ẹ̀ ni. ayé kọ́ńdó oh. àdó tó wà ń bẹ̀ yìí bá mi fi lé ìyá wa lọ́wọ́. ìyá wa àdó tó ń fún yín yẹn. ẹ̀yin ẹ ṣáà bá bàbá wa kábíyèsí ẹ jẹ́ kó fojú rí àdó èmi mọ̀ pé gbogbo nǹkan kọ̀kọ̀ gbogbo nǹkan àṣírí pátápátá tó wà láàrin àwọn méjèèjì pátá ni kábíyèsí máa sọ fún yín. inú mi á dùn bó bá dẹ̀ ṣe rí màmá fún mi. ojú ayé pé ẹ̀dá ṣùṣù ojú ayé pé ẹ̀dá ṣùṣù. kábíyèsí kábíyèsí ẹ wo ìdákẹ́rọ́rọ́ yín yìí kò yé mi o ẹ ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn láti jẹta làdó ti gbé ọmọ mi lọ ah, ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wòran mo bí títí títí mo ní kí ló kọ láàrin ẹ̀yìn àtàdó ẹ̀kọ́ ẹ̀ jẹ́wọ́ fún mi ẹni ẹ kò tí kàn mí tó bá kàn mí wọ́n á pè mí o kí n ní sùúrù kí n ṣe pa ẹ wò ó ṣe rí gbogbo ìdí ọkàn mi yẹn èmi ti wá gbà báyìí pé kò kàn mí àmọ́ ọmọ tèmi tí wọ́n gbé lọ láti jẹta yìí mo rò pé yẹn dẹ̀ kàn mí báyìí àbí Emi mo ṣàbímọ mi ẹ má dákẹ́ ẹ bá mi wọ́mọ mi ẹ pé àdó tẹ́ ẹ jọ sọ pé bá jọ papọ̀ ẹ má ẹ sọ fún mi tẹ́ fẹ́ fọmọ mi ṣe ẹ bá mi gbọ́ ọmọ mi padà lọ́wọ́ àdó kí ló dé ẹ̀yẹ lẹ́nu mo máa yín tẹ̀tẹ́lẹ̀ o tí ajínigbé bá máa yín tán kábíyèsí adéwálé ṣó ń gbọ́ mi bẹ́ẹ̀ ni ṣó ń mi ṣé pépà ló ṣì ń gbé pé ò láṣẹ lẹ́nu mọ́ nínú ìlú yìí àdó ló ń pàṣẹ pépà ṣì bẹ́ẹ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo yẹn o ṣorí tí mo bá bá yín ti ọwọ́ bọ̀ tí mo bá bá yín ti ọwọ́ bọ̀ tẹ́ bàbá mi wọ́n mọ́ mi nísìn ló máa mọrú ìyàwó tó gbé sílé ó máa mọrú èèyàn tẹjọ ń gbé láti yọ yìí. Ah! eré bẹ́ẹ̀ nílẹ̀ ń dọ̀lẹ́ máa ṣe àyàbá. ibi tó sọ̀rọ̀ bí ó yé mi jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ẹ yé mi o ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ ṣe ní kòríta ibi tá a dé yìí ó ṣòmí lọ́wọ́. ṣé wípé àwọn ìjọba ọ̀tún rántí wa náà ẹ gbọ́ ẹ̀yin olóye kí ni nǹkan náà tó yẹ ká ṣe gangan tá a ṣe. ó pọ̀ kàbíyèsí kábíyèsí ó pọ̀ nígbà tẹ́mi àti olóyè òsì tàdé bẹ̀ a bá wọn sọ̀rọ̀ pé ìlú wa ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́yìn recognize bí ọmọ ọmọ ni wọ́n jẹ́ sí ìlú wa yìí mo sọ fún ọ débi pé eighteen something ni wọ́n ti dálú ilẹ̀ eighteen thirty three ìyẹn ni mi ò rántí ní ìwọ̀n bóyá thirty two ni bóyá thirty three mo kàn pé ní eighteen something. thirty three eighteen thirty three ọba arówó dùn àbọ̀ náà ń pè ní arówó lóbi òyìnbó. òyìnbó òun ló wà bẹ̀ òun ló jẹ́ ń gbà yẹn òun ló bá àwọn òyìnbó gbé pẹ́rẹ́kì kaná. kábíyèsí tí wọ́n ní wọ́n yìnbọn sí tìbọn ọ̀ràn. tìbọn ọ̀ràn ọdún náà ló ní ọ̀rọ̀ burúkú kan jáde lẹ́nu òyìnbó tó ní wáò wáò yẹn ló di ntí gbogbo ayé tó bá ti rí ntó jọmọ́ bíi kàyéfì ó dáa ni o kò dáa ni o wọn á ní wáò. ìlú gbàdá ló jáde. bẹ́ẹ̀ ni ìlú gbàdá ni wáò ti jáde. kábíyèsí kọ́ ìgbàgbé. ìlú gbàdá ni wáò ti jáde ní eighteen thirty three eighteen thirty three. àwa bí wọn léèrè kí lẹ rò kò yẹ ká ṣe tá a fi deserve láti ní general hospital yìí wọ́n ní one wọ́n ní ó wù àwọn kí kábíyèsí lo influence tí wọ́n ní láti máa invite ọmọ wa tó wà ní diaspora wálé kí wọ́n náà máa dá iṣẹ́ kéékèèké lẹ̀ kó identify pẹ̀lú wa wọ́n ló dé ní. ìkejì káwa náà wá dé kan ṣe bí àríyá kan bí ọjọ́ kan bí gbàdàdé pé táwọn ti wá ń wá gbàdàdé yẹn ṣe àwọn ọmọ wa tó wà lóyìnbó tí wọ́n wà nílẹ̀ haúsá tí wọ́n wà nílẹ̀ yíbò tí wọ́n wà lẹ́kọ̀ọ́ káàkiri wọ́n wálé pé ká máa invite àwọn àwọn wa máa note so ìgbà tó bá yára bá nìdí kankan àwọn á proof ẹ̀ fún wa olóyè òsì wa sọ ọ̀rọ̀ burúkú kan fún wọn pé ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ selection ẹ wá ń campaign bí ọwọ́ á ní kò síbi tí olóṣèlú tí ìwọ fò dìbò. mo wá sọ fún wọn mo ní gbàdàdé ètè ní ká dálẹ̀ yẹn ṣé tàwa dálẹ̀ ẹ máa wá. wọn làwọn máa wá ṣùgbọ́n ká jẹ́ kó súnmọ́ àsìkò election. kábíyèsí ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ díẹ̀ o torí gbogbo ìta àṣọ yìí náà ọ̀rọ̀ ni nípa ọjà tá à ná nínú ìlú wa yìí ẹ rí i pé ọjà yẹn wọnú àwọn tó ń lọ tó ń bọ̀ wọn ò rí i pé ànájà ń bẹ èmi ìbá ní ká kàn sọ wípé kí ọjà yẹn jẹ́ ọjọ́ márùn-ún márùn-ún la máa máa ná ká wá dá ọjà àgbàlódé sẹ́gbẹ̀ẹ́ títì tó jẹ́ pé gbogbo ẹni tó bá ń lọ tó bá ń bọ̀ wọ́n máa rí i pé ànájà yẹn wọ́n lè máa ra oríṣiríṣi nǹkan bí iṣu bíi ẹ ọ̀gẹ̀dẹ̀ àwọn tó wà nílùú òdì kejì yẹn tó bá fẹ́ ra nǹkan tó fresh wọ́n lè máa sọ wípé ah ìlú gbàdà ní kẹ́ ẹ lọ ibẹ̀ lẹ́ máa ti rí nǹkan tó dáa. ẹ ẹ ṣe àwọn tẹ ẹ sọ fún ọmọ ló mú làákàyè náà ọmọ ẹgbẹ tó bá di tó bá ìyá ọmọ lára ìyá ọmọ lára. mo ti ń bọ̀ mo ti ń bọ̀. ọ̀rẹ́ má bínú. ọmọ lára dà. mo ránṣẹ́ látàárọ̀. ó ṣe kí ni. mo ránṣẹ́ ni. ọ̀rọ̀ ọmọ ń ṣe. Ah, ọmọbìnrin yìí ọmọbìnrin ilé tí mo ti fojú kan ọmọ lónìí hmm. tí mo ti fojú kan gbẹ̀yìn yóò ti fẹ́ tó wákàtí bíi mẹ́fà bíi méje ṣé ibi iṣẹ́ tó ọ̀ràn ó jìnnà tó tó bá ní. ẹ wo kì í ṣọmọdé ó máa tó dé bá wa tí ó bá dé èdè bá wa á jókòó nù lédè wa tá a fi dé la tá a máa fi lọ bí tá a ná tá a máa fi dé. ẹ jẹ́ a lọ. ọ̀dájú o tọ́ máa ń pa abiyamọ mọ̀dà wọn lóhùn o tọ́ bá ní abiyamọ o abiyamọ o mọ̀dà lóhùn o torí o sí lára abiyamọ tí ń tara ọmọ aláàárọ̀ mọ oní pé ká máa lọ bí tá a ń lọ dóná ó ti wà pọ̀ ọmọ lọ́la ẹni <laughs> bá a bá sí ilé bí wọn bá búyàn ọmọ tí ó padà jíṣẹ́ fún yàn pé lágbájá bú ọyẹ o tàkásìgbè bu ọ̀rẹ́ o ó ní bó ti gbà pé bá ṣe bímọ ọ̀hún. àjẹlàjẹ o àjẹlàjẹ o àjẹlàjẹ o èrù wá èrù wá. <laughs> ẹ wo ìtẹ́jú bẹ̀lẹ̀ jẹ́ ẹ ń gbọ́ àkọsẹ̀jáyé ọ̀hún ọmọ alájẹ lọmọ tẹ́ ẹ bí o. alájẹ ọmọ. bẹ́ẹ̀ ni ọmọ tí ó gbé ògo òdìlé yín ga ni ẹ wo akọ̀sẹ̀jáyé rẹ̀ rí ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ wọṣọ dúdú o. ẹ ẹ Àdùnní mhm. ṣe bó ń gbọ́ bí wọ́n ṣe ń sọ mọ wọṣọ dúdú fọmọ mi o. ẹ sì gbọ́dọ̀ máa dá láàmú káàkiri. pé kì í sọmọ tá a kàn máa rán káàkiri tí hmm. ó dé láti ibì kan tátùn ní ọgbà bòmí lọ Àdùnní sòun dè é. nítorí wípé ibi tájí bá sọlẹ̀ sí àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń lówó lọ́wọ́ wọ́n á là wọ́n á sì bu hmm. kódà ẹ kọ́lé àkọ́bí hmm. ẹ sì kọ́ ìtẹ́ ẹ máa ta hmm. ẹ wo bẹ́ẹ̀ tí ń ra ọkọ̀ bọ́gìnì bọ́gìnì lẹ́ẹ̀ máa ra nǹkan mèremère ẹ tójú rẹ dáadáa o ah. ajé ni o. àgbọ̀dọ̀ mọ́kẹ́ àgbọ̀dọ̀ mọ́kẹ́ ọpẹ́ àtórọ́mọ. Ah. àmọ́ ohun tí ó bá ń fẹ́ ni kẹ́ ẹ mú un bá a fẹ́ o ohun bá ti ń béèrè kẹ́yìn náà máa fàjẹ́ ni. Ah, àdó rí mi bínú bá kú. kí ló fẹ́ paná. kò rí mi lẹ́yìn sí. Eh, síbẹ̀síbẹ̀ náà yóò ní ká má ràn án ṣe. Eh, bàbá wa fẹ́ ràn ṣẹ́ṣẹ́ bí kò wá lọ lọ lọ lọ lọ lọ àlọ́dọ̀rú ni. kò ní pẹ́ dé ẹ̀wẹ́ dé àlọ́ bí ta ní lọ tó bá ti pọ́ dé àjókòdé wà ní ẹjẹ́ àlọ́. mo sọ̀rọ̀ odidi ọmọ ọmọ ẹyọ kan ṣoṣo tí Elédùmarè bí ta mi lọ́rẹ lọ sọ fún mi pé kí n gbàgbé rẹ̀ kí n jẹ́ àlọ́ ná ibi tó ń lọ ń ṣe pàtàkì sí ojú kọ́mọ wà ń bí ìlọ. Ah, ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé àwa ní lọ síbi tá à ń lọ mọ́ torí pé ọmọlára ò sì ń lé ni. ọ̀dà o tó bá jẹ́ pé kò tó torí lọ́dọ̀ tiẹ̀ ó tó torí lọ́dọ̀ mi ó tún jù bẹ́ẹ̀ lọ hmm. n ò rebi kankan mọ́ ní lọ́bi kankan mọ́. mi o ó sú mi o kì í ṣọmọdé ẹ kì í ṣọmọdé bàbá ọmọlára ó ti dàgbà ó ti dàgbà. ó lè dàgbà lọ́dọ̀ tiẹ̀ ọmọ yẹn dàgbà lọ́wọ́ àwọn òbí ẹ̀ èmi ò rebi kankan bí n bá rí mọ́lára tèmi ní lọ́bi kankan. ẹ lọ́bi kankan. má ti ṣe làwí ẹnikẹ́ni yànnà rẹ̀ lódì. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kí tiẹ̀ nù kí tiẹ̀ ni mo bá kà. bàbá ọmọlára ẹ jẹ́ àjọ mi ò máa rí pé lẹ́yìn ní o. ọmọdé kó má máa rìn ní pàtó kó má ṣe ṣìkàrà bògìdán olójijì. ìṣẹ́pẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ní sáwọ́ ojú omi ìràwé lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ ní sáwọ́ àjàrà ojú omi adíbáfọ́ lọ́kùn ọjọ́ tó mi òkun òṣèlú gbọ́jú adébáfọ́nà kan kò tó ọjọ́ tó mi òkun òṣèbù wẹ́sẹ̀ ẹ̀rì jí fẹ́lẹ́fẹ́lẹ́ tí dẹ́ni rẹ̀ fẹ́lẹ́ rí ẹ̀rì jí fẹ́lẹ́fẹ́lẹ́ kábíyèsí o àgbọ̀rúbọ̀yẹ kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ àṣẹ o kẹsìn ọbọ̀ ojú kò pẹ́ hmm. kábíyèsí ifá yìí ń jẹ́ kó yé mi wípé eh, ẹ fẹ́ kìlọ̀ wà kó gbòòrò jù báyìí lọ kí ìlú wa yìí kó ní òkìkí jù báyìí lọ kí ìlú wa yìí kọ́lọ́lọ́ pọ̀ kọ́lọ́rọ̀ pọ̀ kí ìlú wa ó gbòòrò kó tóbi kí gbogbo nǹkan tó ti sọnù nínú ìlú wa kó wọlé wa hmm, bí fàyèsí fi yé mi nù kàtàkì. àmọ́ àmọ́ ń bọ̀ yẹn eh, bàbá ìfájà náà ìfá sì tẹ̀rí ọba tó bá jẹ tìlú rojú tó láyè tìlú dùn orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó dẹ̀ tún jẹ náà hmm. tó kù díẹ̀ káàtó orúkọ tiẹ̀ náà wọn ò ní gbàgbé ẹ̀ nínú ìwé ìtàn èmi fẹ́ lásìkò tèmi yìí àrọ́mọdọ́mọ tí wọ́n bá dé kí wọ́n sọ pé nígbà ayé ọba àná o ó gbìyànjú kí la máa ṣe. kábíyèsí ojú òní tì yín yóò kú ojú yín ṣe àṣẹ mọ́. kábíyèsí. Hmm. Eh. ẹbọ láńlá là á ṣe o ẹbọ láńlá ẹbọ kàǹkà tí kagúnláyà ńlá ẹbọ yìí tá a bá ti ṣe ẹbọ yìí tán <laughs> tẹ́ ẹ fàṣẹ sí fún wa <laughs> tí a gbé síbi tó yẹ ká gbé sí ọ kábíyèsí <laughs> ìlú àyọ òrojú ìlú àyọ ọ̀ráyè aboyún ìlú ọmọ bí àgọ́ máa tọwọ́ àlàbọ̀sọ̀ gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ nǹkan mèremère ó sì máa wọnú ìlú yìí wá hmm, àwọn ọ̀dọ́ wa wọ́n sì máa ríṣẹ́ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa gan òkè òkè wáyé lọ́wọ́ sápó gbèlè òkè òkè wáyé lẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ mo sọ fún yín tá a bá ti lè gbìyànjú ṣe ètò tó yìí. ẹbọ kàǹkà tí ka imú láyà ẹbọ ńlá ṣe rí ẹ̀yin ní awo ọgbẹ́ líle ni gbogbo ohun tó bá ti lè mú ìlọsíwájú bá ìlú yìí tó lè jẹ́ kí ìlú yìí ó di ìlú mọ̀ká tí ó di ti ayé ń fẹ́ tí ó padà di àpésìn ẹ ṣe. Ah, kábíyèsí o kò sí wàhálà tẹ́yìn bá ti fún wa láṣẹ pé ká ṣe nítorí ká ṣe àá ṣe bẹ́ẹ̀ ni ó rí lágbára tó ń bí ayé. aragadangba osumare osumare náà aragadangba adíáfòrókò ẹ lùdù. igi gbogbo tí soje ọjọ́ tí gbogbogbò gbogbo igi gbogbo ọ̀pẹ wọ́n ń bàrókò sọ̀tá wọ́n ń bàrókò dìtẹ̀ wọ́n ní roko ò ní dàgbà wọ́n ní roko ò ní gbérí wọ́n ní ó ọjà rẹ ẹbọ ni a roko ara lolúwere fi ń san kú òun ẹbọ tá a gbé fún roko aláṣẹ ìkejì òrìṣà ikú bàbá yèyé ètùtù yín tá a gbé ẹbọ yín ti fín ẹbọ yín ti dà ẹbọ yín ti kọjá lọ ṣáájú ìlú ọ̀run gedegbe ẹ wò mí àsọdúnmọ́dún àwọn àsọdúnmọ́dún o àsọ̀rọ̀mọ́rò ah, àwọn àsọ̀rọ̀mọ́rò ẹ sọdún eléyìí ẹ tètè mí ẹ tún sí ẹ ti ń bọ̀ ọláwọn bàbá mi adípọ̀ nígbò rágbèdè kanakana orí olóṣì lọ́fun àwọn olóṣì. àwọn àgbàlagbà ní ká sọ fún yín wọ́n ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n lè gbọ́ ẹ̀tọ́ ẹ̀fọ̀wọ́ páwọ́ ẹ fẹ́rẹ̀ gìjòbè aburú ò ní ṣe yín ikán ò ní pa yín bẹ́ẹ̀ ìbẹ́ẹ̀ ló kábíyèsí. pàápàá jùlọ ẹ̀yin tẹ ṣe máa bá mi tú mi tẹ máa ń tú ẹlẹ́dàá mi ṣe bẹ́ẹ̀ ṣe bá ń tú báyìí lẹ ṣe máa ń ṣe mí ẹ ṣe gan lágbóró lọ ẹ̀yin náà ẹ máa jèrè mi. àmì àmì ọkọ mi jọ tí ì ṣe ta ló tún fẹ́ ṣe ìwọ nìkan náà ní lọ́wọ́ wa ó yẹ kí n tọ́jú ẹ̀ kí n ṣe ìtọ́jú ẹ̀ ní àsìkò tó yẹ mí ni. àmọ́ mú mi mo ní ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè lọ́wọ́. ń gbọ́ ọkọ mi o. kí ló tó jẹ́ pé mi nìkan lẹ bí mi ò ní níwájú mi ò ní lẹ́yìn. Hmm. ọmọlára. má. Hmm. ìbéèrè ńlá ló béèrè yìí o wo ojú èmi àti bàbá ẹ rí tó ká tó bí ìwọ nìkan ṣùgbọ́n àdúrà èmi àti bàbá ẹ ni pé kó kàwé tán báyìí kí ìwọ náà bímọ kárẹ́ni ṣìkejì ara wa ni lágbọ̀rọ̀ ọlọ́run ẹ máa jèrè mi àmín ẹ gan ma ẹ kú mi. àmì ọkọ mi tó bá wá tún òun tán gbogbo tó kù ní kíṣìnì kó wá lọ fún un. òjò sú ọ̀yọ́ rọ̀ ọ̀yẹ́ là pérégedé òjò ṣú òjò rọ̀ ọ̀yẹ́ là pérégede òjò ṣú òjò rọ̀ ọ̀yẹ́ là pérégede. ẹ̀yin awo àwọn oúnjẹ. ṣé ẹ pé mo ránṣẹ́ pàjáwìrì sí yín. Ah, ah, kábíyèsí ló pè mí pé kí n wá dífá bí ìlú yóò ṣe ní lọ síwájú tí ìlú wa yóò dìlú olókìkí tí ó dìlú ọlọ́lá tí ó dìlú ológo àwa gbé fájẹlẹ̀ ńgbà mo gbé fájẹlẹ̀ nínú àwọn nǹkan tá a fi ṣètùtù olùwọ wà nbẹ odidi ẹni wà nbẹ kábíyèsí wa ní báwo la ṣe rí olùwọ wọn wá ní ẹ̀yin ẹ fún wa láṣẹ <laughs> tẹ ẹ bá ti fún wa láṣẹ àárọ̀ olùwọ kábíyèsí wa ní ká sọ aago síta láàárọ̀ la ká sọ fún gbogbo aráàlú ẹni tí ń bẹ nílé kó gbélé ẹni tí ń bẹ lóko kó gbóko ẹni ń bẹ nírọ̀nà kó gbórònà hmm. ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bà tọ́jú àjòjì tọ́wọ́ inú ìlú yìí wá ó ti dohun ẹbọ nu o. ó dóúnjẹ ẹbọ nu. ó dóúnjẹ ẹbọ nu o àjòjì kájòjì tọ́wọ́ ti wọnú ìlú yìí ó dóúnjẹ ẹbọ nu. ẹyin bá ti fi kábíyèsí sí kẹ́nu. àṣẹ ti gùn nù ó ti dègún nù ó sì ti dègbè nù ó ní kábíyèsí tí ò gbọ́dọ̀ fàfọ̀dànù eléyìí tí wọ́n wí ìyá rẹ̀ ti rọ̀ mọ́nu ẹ wá wo ìrókò ti wó sílé ìràgbà yìí báyìí iṣẹ́ di ṣíṣe o ẹ̀jẹ̀ àṣẹ ní kábàkóbò. ẹ ẹ mẹbí fún ààbò ìlú ni ìgbàláwà bẹ̀rẹ̀ báyìí. Ah, ó ti yá òun tó bá ti yá kàn ẹ̀ tó pẹ́ bẹ́ẹ̀ mọ́ tó bá ti di lóòrọ̀ la káṣọ àgọ́ ta ni kò jù bẹ́ẹ̀ lọ kó ń lé gbélé. òdòṣù òdòrọ̀ ọ̀yẹ́ là pérédélé òdòṣù òdòrọ̀ ọ̀yẹ́ là pérédélé òdòṣù òdòrọ̀ ọ̀yẹ́ là pérédélé. àjò lọ́mọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ọba wa adéwálé olùgbàdà of ìgbàdà land ó ní kí n sọ fún gbogbo yín wípé ní ọjọ́ méje òní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde nítorí àwọn awo ìlú ó fẹ́ ṣe ètùtù sílùú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde o wíire síbi wíire. Mami, ní twenty four century tá a wà yìí, hmm. ṣé kó ṣe máa lago kiri pé àwọn awo fẹ́ ṣe nǹkan? Wọ́n ní ẹsẹ̀ o, kí lọmọdé mọ̀? Ìlú lago, wọ́n ní àwọn fẹ́ ṣètùtù nílùú oníṣẹ́ kan sì máa ra kiri gan i'm very sure pé wọ́n ti sọ lórí rédíò àwa la gbọ́ àtẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé a ti gbọ́ lẹ́nu alágogo ìlú ìwọ báyìí ni kò ṣọ́ra ẹ ibi anywhere tó bá ti lọ kó tètè máa padà sílé fàdémidémi lórí ọkọ mi o jọ. ṣáà ti wà o èmi tí mò ń lọ sí wedding eve ọ̀rẹ́ mi because ọjọ́ tí wọ́n mú fún ìséde ìlú yìí ni wedding eve ọ̀rẹ́ mi Bímbọ́ ṣèbẹ́yìn náà mọ̀. báwo wá nìyẹn ṣe wá jẹ́ wàhálà àti tiẹ̀ ah, nǹkan tíyàn bá ti gbọ́ ó ṣàgbà nǹkan téèyàn ò tí ì gbọ́ ó máa pe Bímbọ́ ni wàá sọ fún yín pé ọjọ́ wedding eve ẹ̀yẹn gangan o ọjọ́ ẹni ìséde ìlú wa o tó bá dẹ̀ ti dàrọ́ ọjọ́ wedding wàá dẹ̀ máa jí lọ òun náà máa ti understand ẹ̀ náà àbí nígbà mo ti gbọ́ yín máa ń pè ń gba ìmọ̀ ṣàlàyé fún kí ni bóyá yẹn problem nígbà ajẹ́ fún understand. irú assignment wo ló fẹ́ lọ ṣe. ẹ mú mi mú jáde o. o jáde o jáde o ṣé tó bá tiẹ̀ fẹ́ fi tó ń ṣe nǹkan ṣé mi lọ́ máa lò ní ṣe bọ́n ní àjòjì lọ nídìí mi ò dé ń ṣàjòjì ará ìlú ìní mi wọn ò lè fi mí ṣe nǹkan kún mú mi mi fẹ́ jáde. Hmm ìwọ ló máa ṣàlàyé fún mi ó mọ̀ pé mi ò mọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tèmi ni pé o ò níbì kankan lọ èmi ń sọ tèmi fún ẹ o tiẹ̀ lọ́bì kankan tó lọ́bì kankan tó lọ́bì kankan ni mo sọ. ẹ fúnlé bọ́ọ̀lù ẹ káàbọ̀. sáà ọjọ́ àná. àdúpẹ́ sà. máa máa rìn ìfúnrin káàkiri máa rìn lọ sọ́tún lọ sósì ṣe bọ́ ọmọ yín ni ó náà fẹ́ lọ sílé ọ̀rẹ́ òun fẹ́ lọ ṣe assignment nínú bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ nílùú yìí ṣó yẹ kó lọ wọ́n ní kó nílé gbélé ó lọ o. ọ̀rọ̀ ọ̀rọ̀ yín yé mi sórí ìyá wọn lára bàbá àmọ́ gidi sí èsì ló ti sọ èèyàn mọ̀ ń rágàbọ̀ ọmọ rẹ ni nǹkan ò ní ṣe tó bá jẹ́ pé lóòótọ́ èmi ló bí fún tó sì jẹ́ pé òògùn rẹ̀ wá láti ta tí èso máa lè tó jẹ́ pé lẹ́yìn láti bí ah, ah. Ah, onílé àtẹ̀jẹ́jẹ́ àjòjì ní ìtẹ̀ ọmọ yìí ó jáde yóò lọ yóò bọ nǹkan kan ò ní ṣe é jẹ́ àyọ̀ǹda rẹ̀ ìwọ ni kò wá mọ̀ pẹ́ o mọ̀ pẹ́ o mọ̀ rìnrìn kúrẹ́ o. tó bá ti ń lọ kọ̀rọ̀kọ̀rọ̀ ni kò gbà o má gbójú gbangba o wọ́n ló láyọ̀ lọ́dẹ. má pẹ́ o èmi sọ tèmi má pẹ́ o. ẹ ẹ òbí àdó ẹyin èlé máa ń gbèsè ìlú lẹ́yìn ẹ̀kọ́ ọmọ bá ti ń dàgbà náà yìí wọ́n máa dọ́gbọ́n máa sí díẹ̀ díẹ̀ díẹ̀ ilé ẹ̀kọ́ yóò wọ́n aṣọ alẹ́ nu ẹ bá lọ bá wá lórí. kí ló ṣẹlẹ̀ tó fẹ́ pa mí ni tó fẹ́ pa mí ni látàná. Ah, ó ṣe ń jẹ́ ojú mi ojú mi ojú mi ṣé wọ́n pa mí ni o jẹ́ kí n máa lọlé wa. Bísí kí ló tó ń ṣe báyìí náà àṣebíbìnrin ní èdè understand kí ni gbogbo eléyìí náà ṣé nítorí jíjìn jíjìn gbàgbàgbà náà ló dẹ̀ ṣe wá kúrò nínú ilé ìtọ́jú ẹ̀sọ́ pé fẹ́ máa lọ kó yẹ kó lè tó yẹ náà ṣé bóbìnrin ni àyọ ẹ̀ máa tóge náà o dẹ̀ wá sọ yẹ di nǹkan míì wo má dáhùn sí mi lọ́rùn o má dáhùn sí mi lọ́rùn o ìwé ọmọ nǹkan tó ń ṣe láàrin ìlú náà ó mọ̀ pé ìsédé wà kò sẹ́ni bọ́dì tó máa lọ síbi kankan jẹ́ kí n sòtọ̀rọ̀ kan fún ẹ ṣọ́ọ̀ níyẹn sórí ìwọ fúnra ìbò ṣe wáyé ṣé o ò nígbàgbọ́ nínú pé tó bá tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ jíjìn jíjìn tó sọ ìnáà ni tó bá jẹ́ ẹni kakuku wọlé ká máa ṣe ṣé òrùbí kò pín ẹ̀jú kòkòkò wá kò ń bí kò sọ ní pé òun lọkọlọ kó sọwọ́ àwọn àwọn àwọn aláwo ẹ nígbà tí olóòwò kan tó ń ṣe láàrin ìlú títí ṣèdè wà tọ́ ní ẹni ẹni gbọdọ̀ gbọdọ̀ jáde ó dẹ̀ máa torí pé jíjìn lásán lásán lásán ó dẹ̀ máa lọ risk life ẹ kí ló ṣẹlẹ̀ ah ẹ lẹ̀ wọ́n ní òṣìṣẹ́ gbọ́dọ̀ fẹ́ pa mí ní ikú mo ti mọ plan ẹ. kì í ṣe pé bóyá ọ̀rọ̀ plan mi ní plan kankan ìwọ náà wọ̀ pé mi ò ń ṣe níṣekúṣe i'm a very gentle guy but due to opportunity tó wà nílùú ni mo kàn ká kàn rush ẹ̀ ká ṣe kó make sense dáadáa ó dẹ̀ nítorí ẹ̀ máa lera ok mo ti mo ti mo ti mo ti get ẹ̀ náà mọ̀ pé kìnìyàn náà ò easy kò yẹ but um, n ta máa ṣe ni pé Eh, bí mo ṣe ń ṣe fast fast fast fast yẹn ló dà ní kó jẹ́ kó máa fẹ́ rí bẹ́ẹ̀ màá máa ṣe slowly. àdàmú ó dẹrù kó máa yára lọ. baálé ilé kan ò ní kú sójú eégún. àgbààgbà dẹrù ẹni kí jamujamu ó dẹrù kó máa yára lọ. orógbó léso bẹ́ẹ̀ ni kò láwẹ́. àgbáyún abiso wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́gàn o. ẹ̀yà lùkùnrin abiyẹ́ lámilámi. abíyá forí ti sunkún àṣìgbadé ìdùbà lẹ̀kẹ̀ wá ti máa sunkún àti lólẹ̀kẹ̀. ọmọ tó wọ òṣèlú ikú ọmọ gbọ́dọ̀ palẹ̀ ògbólógbó àjẹ́ ògbódọ̀ mú mi ara. ọkùnrin ṣòro yẹn odò tá ò bá mọ́rí sọ̀rọ̀. oògùn àwí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì máa yí pààrọ̀ tó bá gbọ́n ó lójú kígbà ọ̀run fún ni wọ́n àfọlọ́run ṣọ́ má má fokùn ọ̀gẹ̀dẹ̀ gọpẹ́ ìgbọ́n rẹ̀ ìgbọ́n ọ̀sán ju ẹbọ lọ́wọ́ fetí sílẹ̀ ó sàn jọra àgbo lọ. ẹ bá mi kìlọ̀ fún. ẹ kìlọ̀ fún ọdẹ. ẹ kìlọ̀ fún. mọ̀lá. ẹ kí ló ṣẹlẹ̀. mọ̀lá ọláyà gan-an ọláyà gidi gan ni o lásìkò tó ní kí everybody má jáde nulẹ̀ mo wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ló ń bọ̀ ń bí báyìí jọ má bínú báwo ló ṣe rìn báwo gangan ló ṣe rìn sọ fún mi ṣe bẹ́yìn nìkan tó ń sọ òye wọ́n ṣètùtù báwo ló ṣe papọ̀ mọ́ èmi ṣe bá jòjì lọ wá ọmọ bíbí ìlú ìdẹ́ lèmi kò sí nǹkan fi mí ṣe ṣé tó lẹ́rẹ̀ ṣe wá tilẹ̀kùn tẹ́tí géètì tẹ́tí gbogbo ẹ̀ mọ́ rí báyìí. mo lára ṣe kò tó tó bí ni ṣé ní gbogbo olùṣe parọ́ lọ. ṣé pé everybody ò lè jáde mo ní jáde ẹ̀yin awo amọ̀kúsẹ́ ìlú akúsẹ́ takuntakun. ẹ̀yin Olódùmarè ọ̀sán wálẹ̀ sàn rè a sì ní í ṣe lásán ẹ̀yin ẹ̀yin awo nǹkan tí mò ń rí ẹ̀ mọ̀mọ́ rí ẹ̀ ṣeun ẹ̀yin náà wo láti jọ́ta láyé ti dáyé ìtọ́sẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ rí ká wá máa wá olùwọ̀ ká ṣe wàhálà káàkiri ìlú ká rìn rìn rìn rìn rìn rìn rìn ká mọ̀ rí ta wá eléyìí ọ̀ṣẹlẹ̀ rí ó sú mi ó sú mi ẹ̀yin awo á ṣe sùúrù ni tólúwo bá dé gbogbo ẹ̀ ó níyanjú. bàbá náà ló dé. ẹyẹ wọn kó ayé. ọ̀rọ̀ lọ́jọ́ olúwawo olúwawo olúwawo. a ti ń fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ kan kẹ́ ẹ tó padà dé. báwo ṣáwo. ṣe rí láti bí ìgbà díẹ̀ tí a ti wà lẹ́nu àjòjì tá à ń wá yìí àmọ́ ọ̀rọ̀ àjòjì kọ̀ọ̀kan olúwawo kí lẹ rò pa lè ṣe sí i kí la ó ṣe. wọ́n ní ìsínwó ìkòròwò ń abádìjọ wò báyìí gẹ́gẹ́gẹ́ báyìí ní gẹ̀ aláṣọ ọlọ́run pàkánì ó ti dàgbéléwò fún gbogbo mariwo mo mọ̀ pé àwọn alálẹ̀lẹ̀ yìí wọ́n tì wá lẹ́yìn wọn ò ní tì wá lójú èmi mọ̀ pé fúnra ara ìjímèrè báyìí ní ìfẹsẹ̀ ààrẹ rìn lọ sọ́dọ̀ ọlọ́dẹ tí wọ́n pa fúnra ara olùwọ̀ yóò fẹsẹ̀ ààrẹ rìn wá. àmọ́ ẹ̀yà wo àwọn oúnjẹ ah, èmi náà mọ̀ nǹkan ẹ ṣe àwọ̀ ẹ ti jẹ́ kápá ọ̀dà kátàwọ̀ ṣe nígbà tábòrìnbòrìn táà olùwọ̀. páwọ̀ dà ah, táwo ṣe. kátáwo dà kátáwo ṣe <laughs> ẹyin bó bá jẹ́ bẹ́ẹ̀ èyí ò náà dáa àmọ̀ràn tó mú wáyé kékeré awo èmi tẹ̀lé bẹ́ẹ̀ ni mo tẹ̀lé. èmi náà fi gbogbo ara mọ́. torí pé kí ni bá a bá ràdán mọ́ bá a bá fọ́ ìbẹ̀sẹ̀ bọ́ kò sẹ́sẹ̀ mbẹ́ wọ́n mú wọ́n mú báyìí lóru jẹ tiẹ̀ àkìrá jẹ kúrò ntáwo bá ṣe àṣegbé ni kò sẹ́ni tí ó bí wá lóore. ẹ kò sí wàhálà àwọn alálẹ̀ lẹ̀ pèsè olùwọ̀ fún wa ẹ já tẹ̀síwájú nínú ìrìn àjò wa babaláwo wọn kì í gbẹ́rìjọ kan fa gílíngí bọ́fá. bẹ́ẹ̀ àwọn abọ̀rìṣà kan wọ̀ gbẹ́rìjọ kan fẹ́ràn lákàn abọ̀rìṣà. ẹ̀rọ tọ́ka bá sọ ẹnu ọ̀ká ní ilé. mo sọ fún ẹ̀ náà wọ́n fọ́ mi náà ìwọ ló gbọ́ tẹ̀lé ó gbọ́ bí màá yẹn ṣe kọ́ wa nígbà táwa ń kíláàsì ó nu ma minus ẹ̀ tábà ti minus ẹ̀ la máa fi get answer wò nà. no na o kí ló tó ń ṣe báyìí kí ló tí mò ń sọ tó dẹ̀ pé ọ̀tọ̀ mi. gbé wá jẹ́ kí n ṣe fún un ṣe ló máa ń yí àjọkẹ́ màmú àjọkẹ́ ah. màmú ẹ wà lára. ọmọ lára mo ṣe bí wọ́n ní ìṣèdè wà fún gbogbo olù. bẹ́ẹ̀ ni ìyá wa ọmọ ìlú làwa kò sí nǹkan tó fẹ́ fà wá ṣe àjòjì ló ń wá wọ́n dá àwọn tán wá mọ̀ àti wípé wọn kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ yá wa. wọn kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ kò sí nǹkan tó yẹ fà wá ṣe ṣé wíwá wa kò sí nǹkan tó yẹ pé ọmọ ìlú ni wa àjòjì ló dẹ̀ ń wá tó màmí. Ah, ọmọ ìlú lẹ́yìn. bẹ́ẹ̀ ni wọn fọmọ rẹ̀ bọ rẹ̀ òótọ́ <laughs> ni àwọn àrènà ń wá àbí onírìn òṣìnà ń wá àmọ́ ah, ọmọlára báwo ló ṣe débi. woro sí woro kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ah, <laughs> ọmọ ẹyà ọmọ ìgbọ́n ẹ eh, eh, Àjọkẹ́ kí ló dé tó jẹ́ alákọ̀gbàgbé ọ̀hún ìyá Ṣẹ́gun lòun rán ẹ̀ sí mi òun ò dẹ̀ jíṣẹ́ fún mi. Ah! ìyá Ṣẹ́gun. Eh, ìyá Ṣẹ́gun tó ń ta ráìsì lókè ń bí ah èmi kọ́. ẹ àjọkẹ́ ìyá ṣẹ́gun náà ẹ̀ sí mi. àjọkẹ́ wàá jẹ́ iṣẹ́ fún mi. ẹ bá mi kìlọ̀ fọ́mọdé kó má máa rìn ní pàtó kó má ṣe ṣìkára bògì dán olójijì ẹ bá jẹ́ lọ kìlọ̀ fọ́mọdé. Ah, kí ni lára wá ṣe lásìkò yìí. kò lára wọ́n fún wa ní assignment school ni so kò dẹ̀ lè dá ṣe mo fi ní kájọ ṣe papọ̀ hmm. kó ba lè yé wa dáadáa. Hmm. kẹjọ ṣe papọ̀ assignment ní school ọ̀rọ̀ ẹ yé mi ẹni tẹ́ máa kó balẹ̀ wá èmi ò dẹ̀ ní jẹ́ kẹ́ kó bá mi pẹ̀lú mọ́ ṣe fi ìṣèdè sé gbogbo òlu ó wá ń bọ̀ kò tó wá rí bí gbà ó jẹ́ lé tèmi ló ń bọ̀ ẹ ṣé ò fẹ́ kó bá mi ní àjọkẹ́ kí ni mo ti ń sọ ọ̀rọ̀ rádaràda ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé orí ojú tí mo dì tí n bá fi máa là tó fẹ́ wọlé lọ nísìn kó lọ sọ fún ọmọlára wípé kó jọ̀n torí ọlọ́run kó máa lọ lé wọn. bọ̀ kí ni mi mọ̀rọ̀ sọ ok o fẹ́ kọ́ mi bí mo ṣe máa sọ ó yá kọ́ mi wà á lọ sọ fún wípé kó fi lélẹ̀ ó lè sọ ó fi ẹ̀ lẹ́nu láti ó lè sọ ẹ̀ẹ̀mí àsọ fún un ó mọ̀ pé kí n má ṣe báwo ó mọ̀ pé kò ní mí lára onú simple jù nǹkan tí mo lè ṣe ṣé ká fẹnu sọ̀rọ̀ ah, máa bẹ́ẹ̀ sọ. ọmọ mi wà ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. mo rò pé fi ẹ̀ ni ó yá wa lọ sọ fún un pé fi léyìí lẹ̀ mi ì fẹ́ o tó ti fi orò ṣe ìlú ó wá ń bọ̀ ṣé kí mi ìbá ṣẹlẹ̀ nísìn ṣé wọn ò ní wá mi àjọkẹ́ jẹ́jẹ́ ni mo jókòó kó máa gbélé fọrùn rọ̀ ìmọ̀ fẹ́ wàhálà ìwọ ọmọ yìí ó yá lọ sọ fún ó bẹ́tà tó bá ẹ ṣé mi lòún wúlé sí ẹ ọmọ yóò máa mú kókó owó ẹlẹ́dàá mi. Thank ah. you. gbàdúgbò ní ọ̀rọ̀ ẹ̀sìn mi kó wà lẹ́nu ṣiṣẹ́ fún mi. ìyá ẹ káàbọ̀ ìyá ẹ ti fẹ́ máa lọ torí bàá mi ní kí n má pẹ́. ni kò dáa kọ́ mọ̀kọ́rọ̀ sójú ẹlẹ́nu ó gbọ́dọ̀ pẹ́ pípẹ́ ìyẹn máa ní ewu lóòótọ́ àmọ́ tó bá ti wá délé kó bá mi sọ fún mọ́mí ẹ̀ pé kó jẹ́ kí mọ̀ pò ti délé láyọ̀ ló máa délé. ẹ ṣe ìyàwó ẹ máa mú bẹ́ẹ̀ sí ó dá torí <laughs> tó o gbọ́dọ̀ kọjá ìlú déètì ọjọ́ ah! ń ọmọdé kó má má rìn ní pàtó kó má ṣe ṣìkàrà bògidán olójijì ẹ bá jẹ́ lọ́kìlọ̀ fóró má tiẹ̀ kó má má ra kìtàn lọ́jẹ̀ o sora àṣà ń bẹ ojú àṣà o ẹ má dẹ o ojú àṣà ẹ má dẹ o ẹ kìlọ̀ ẹ kìlọ̀. mọ́ lára àwọn náà ló ń bọ̀ yìí. ọmọ ń ìlú ìlú tó wọ́n ń fọmọ́ rẹ̀ kò sí kọ́kọ́ bẹ́ẹ̀ tèmi ṣe já lọ. mi dùn tó o bá mi dùn tó lẹ́gbẹ̀ẹ́ padà o. já lọ ọmọ ìlú ìní ni wọn lè fi ṣe nǹkan já lọ. mi sọ mo sọ tèmi mo sọ tó. èmi ọ̀pọ̀ jẹ́ kí n yá bá. ṣé wọ́n jọ ẹ̀mú rẹ̀ ọwọ́ ẹ̀mú rẹ̀ ẹ̀mú rẹ̀ ọba lọ. níbo ló ń lọ mo lọ ti ń bọ̀ gan ṣé kò gbọ́ pa iṣẹ́ tuntun lẹ́yìn ni. ẹ mọ̀ pé ẹ̀ ń àmọ́ kí ni tèmi. ẹ wojú mi ẹ wojú mi kẹlẹ́ mọ̀ mi. o tó o tó o gọ̀ sí láyé jù ọmọ ta ni ẹ lẹ́yìn ọmọ ta ni ẹ. sẹ́kẹ̀dẹ̀kẹ̀ mú àbàmú sẹ́kẹ̀dẹ̀kẹ̀ mú àbàmú òjò ṣú òjò rọ̀ òjò là pẹ́rẹ́gẹ́dẹ́ òjò ṣú òjò rọ̀ òjò là pẹ́rẹ́gẹ́dẹ́ òjò ṣú òjò rọ̀ òjò là pẹ́rẹ́gẹ́dẹ́. ẹ̀yin ayé o ẹ mú ilẹ̀ ẹ mú àgbáwọlé ti sẹ́ni àlùwọ̀ lẹ́yìn tẹ̀kàn èrìrì ayé o èrìrì àwọn àgbàlagbà kó rìn ọmọlẹ̀ kí yé rẹ̀ ó ra kọ́ ọmọdé sí nǹkan kan mọ́. àkàlàmọ̀gbò wọlé dé o. okun rẹ̀ ṣòro rìn o odò tá ò bá mọ́rí sun ẹ̀. bàbá mú lára bàbá mú lára àwọn ọkọ̀ dédé dá wa dúró ni. jóná jóná jóná mọ̀lára ìwò ń bẹ̀ o. tọdún tí. ẹ wò ó bẹ́ẹ̀ ni sà ẹ wọ. ẹ̀yin ọmọdodo ọ̀rọ̀ mi. ọ̀daràn. àdùnní onífọkàn báyìí. ẹ kí n wọ́n ló ṣe. bóyá dáwà dúró náà ni mo fẹ́ ṣàlàyé ju eyín kì í ṣàlàyé ah. bóyá dáwà dúró bó ṣe mú lára lọ. Ah! ní sùúrù ọmọdodo ọ̀rọ̀ mi. mi dàrú mi dàrú. wọ́n bẹ̀rẹ̀ ti ẹnu àdùnní àdùnní sùúrù ọkàrẹ́ balẹ̀ ọmọdodo mm. ọ̀rọ̀ mi. Mm. sórí wọn ìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. ìdí àtútù mọ rẹ̀ ni pé ìyá tó bẹ̀ mí ọmọ ìlú yìí bàbá tó bí mi ìlú yìí náà náà forí rẹ̀ sọlẹ̀ sí léè tó túmọ̀ sí pé ìlú ìdí ẹbí èmi náà sí. bóun lè bẹ́ẹ̀ ṣe wá bímọ tí àwọn kan wọ́n wà láwọn aláwo kan àbí oní oníṣèdè kan sọ pé kọ́ mọ́ rìn sẹ́yìn ah, ah, ò lè ṣẹlẹ̀ sá ní níbo ló wá gbúrò pé wọ́n lè darí kọ. ẹ má mú kọ́kọ́ jẹ́ ọ̀nà ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ. àdó àṣé ìwọ tún lè fẹ́ ti ara rẹ ni wọ̀nyí wá. Ah, ọmọ àṣẹ o sáyẹ kọ́ jájòjì yàn yìí. bí bá a jọ jẹ́ àjọ ọmọ àti bàbá tó bí ẹni. ẹ̀yin àgbààgbà pàápàá jùlọ olówó mo kí ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nù lóòótọ́ ni bàbá mi bá ń jẹ lóòótọ́ ni bàbá tó bí mi lọ́mọ bá yín mu àmọ́ pẹ́lẹ́sẹ̀ jẹ́ pé wọ́n fẹsẹ̀ mi tẹ́lẹ̀ nílédi àmọ́ mi ní ìrìnàjò mi ò bá mi nígbà tí mo ní ìrìnàjò mi ò bá aláwo ṣe ẹ dákun ṣe ìjà wà ń bẹ ṣé mo bá yín jà ni ṣé mo bínú sí yín ni kọ́mọ àjẹ́ pé ń tẹ́ lọ lérò tẹ́ ń gbà lérò tẹ́ fi lọ lè ṣe ọgbà àlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ fi mú ọmọ mi tẹ́ lẹ́ẹ̀fẹ́ fi ṣètò lólu ẹ mọ̀ sí ètò tó bẹ̀ fún yẹn dákun ẹ mọ̀ sí bẹ́ẹ̀ o ẹ mọ̀ sí bẹ́ẹ̀ o. kò sí ohun tí ó ṣe ọmọ rẹ ọmọ rẹ ń bẹ lágbàlá ó ń bẹ lálàáfíà tó ń jẹ tó mu. ẹ dákun ẹ má jẹ nǹkan ṣe ẹ má jẹ nǹkan ṣe o ẹ dákun dọwọ yẹn ẹ má jẹ nǹkan ṣe o. ẹyin ìtọ́kùn ò ní ṣe é kọ́ kára rẹ balẹ̀ wá gbọ́ sọmọ pé àwa tá a wá yàn yín àwa kọ́ la tura wa sí yàn yín àlọ́ lórí kábíyèsí sì ló lórí ìwọ òun làṣẹ wà lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ kábíyèsí ńlọ lọ tó o bá kábíyèsí sọ̀rọ̀ ọ parí kábíyèsí ó tu ọmọ rẹ̀ lẹ̀ fún un. bá ní lọ́dọ̀ kábíyèsí tí mo ní olórí ìlú ẹ̀yìn ọmọbìnrin ẹ̀mọ́ ẹ̀dá ẹ má jẹ́ kọ́rọ̀ àmì ìdíbà mi kù ẹ má fọwọ́ rẹ̀ kọ́ ẹ má kàmí lẹ́yìn ọ̀kan ẹ̀dá kan wọn bẹ̀yìn ni ẹni mọ lọ. ẹ máa lọ kọ ìyọjú sí kábíyèsí ọba ti dọdọ kábíyèsí. ẹni ò ní ṣe wù. kò ní ṣe wù. olùwọ lórí wàlà wàlà wùlẹ. abẹ́ ìrètí ń pariwo kí yá gbàgbé ẹnu nínú ilé ẹ̀wọ̀ ah, ẹ wò bá a bá pẹ́ lórí mi èsì kèsì a máa bá ní bẹ́ẹ̀ ah, àti pẹ́ lórí mi bọ́ bá ti bá a ti ṣètùtù yìí ni ó dá mi lójú gbọ́dọ̀ sì kì í sọ kò ní máa sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ẹ dákun sa ìgbà o kóró máa sa ìgbà ìgbà yèyé o ìgbà bàbá o ìgbà olúwo o ìgbà ẹ̀ẹ́dùgbọ̀nà. ẹ má wò mí ràn báyìí ẹ dákun ẹ dákun mo wá bí yìí ní ìjẹta láti ìjẹta ni mo ti ń kú yìí. tí n bá wá sáàfin wọn tì mí sáwọn awo tí n bá tún dọ́dọ̀ àwọn awo wọn tó tì mí sáàfin kí ni wọn ayé mi mọ́ ẹ dákun kábíyèsí ọmọ mi ìmọ̀ràn ọmọ mi láti ìjẹta ó kàn dágbére ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ni ńlá lèmi àtìyá rẹ̀ bá bojú ọ̀nà láti ìjẹta àwọn àgbọ̀rò rẹ̀ àárí ah, ìdààmú ìpọ̀ kábíyèsí mọ̀ dààmú ọlọ́mọdà aláwọn mọ̀ nígbà tí òjẹ́ ọ̀kan lọ́lọ́ mi mo wá padà sọ́dọ̀ àwọn awonu mo tún bá àwọn aláwo sọ̀rọ̀ àwọn aláwo tó ní kí n padà sáàfin pé àtàṣẹ àtagbára àfin ẹ dàpọ̀ ẹ mọ́ tì mí kiri ẹ mọ́ sọ mí dàgbẹ́rán dì í. mi ò mọ̀ sọ kò yẹ kó o mọ̀ ọ́ àtiwọ́ àtàwọn awo àtàwọn olóyè àti gbogbo aráàlú wọ́n kàn fi ìmísí bí wọ́n fi mí síbí ni ìránṣẹ́ yín ni mo jẹ́ ìránṣẹ́ yín ni mo jẹ́ gbogbo nǹkan tí à ń sọ yìí pa mu jùlẹ̀ ọwọ́ àwọn àwọn olùwà. ẹ̀yin kábíyèsí ṣe bí àwọn àgbàlagbà mọ̀ pé kábíyọ̀ ò sí ìní kábíyèsí. àdó ní. n tó ṣẹlẹ̀ rí kábíyèsí ló láṣẹ tọrọ bàbá lórí gbogbo ni ṣùgbọ́n tó bá ti bọ́ sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe à ń ṣètùtù à ń dífá àwọn awo ló máa pàṣẹ. àwọn awo ló làṣẹ bẹ wọn. wọn á kàn seek advice lọ́dọ̀ kábíyèsí ni. pé kò sáǹsẹ̀ láàfin mọ́. kábíyèsí ẹ mọ ìgbà mi sí la. àfin làṣẹ wà hmm. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí hmm. ọ̀dọ̀ àwọn awo làṣẹ wà. àrùntọ́ ẹ bọ́dà náà o ajá ń kó lóòdù gbẹdùn kábíyèsí o a ti ṣètùtù ẹ fàṣẹ sí ẹ dá padà síbi tó ti wá. ọ̀rọ̀ fi ní dùgbẹ́dùgbẹ́dùgbẹ́dùgbẹ́ ooo yín nínú òjò ń pọ̀ dídẹ̀rẹ́ àlùkò ní ọ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ọlọ́kẹ́ mi sunkún àparò mi fẹ́ kẹ́kẹ́. ìbá àwọn bàbá wa o ìbà àwọn bàbá wa ìbà oṣó ilé o ìbà àjẹ ilé o ìbà ọmọdé olóyè ọ̀tún ìbà àgbà ìbà ọkùnrin kírun bí kò lọ nílẹ̀ yìí ó dòkèrè kírun bí lọ nílẹ̀ yìí kàbóyún kò bí wẹ́rẹ́ olóyè ọ̀tún. àṣẹ àṣẹ wa àṣẹ wa àṣẹ wa wa. ojú wa, kókó wa. máma wa, ẹ dákun ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ dákun bóyá tí mò ń rò kọ́ ni kọ́ ni ní ìṣẹ̀lẹ̀ gangan kò yé mi etí mò lọ sí ní ìṣẹ̀lẹ̀ gan àbí kì mi ní ẹgbẹ́ wà mí. Eh. Ah! àdó àdó ah! àdó ah! kí ló dé níbi fún ìkàlí kí ló dé níbi fún. àdó wá ayé o ayé o kábíyèsí. olóyè ọ̀tún ẹjọ́ ọmọ mi ẹyọ kan tẹ̀sí mọ̀ pé ológun lẹ́ka ṣoṣo ni mí ẹ sì mógun lẹ́ka ṣoṣo mi ẹ mọ ẹ sì mi à ẹ dájú nílùú yìí ẹ̀ka èèyàn ní yíyan ẹ̀ dáa ẹ̀ dáa ẹ̀ ń tẹ̀sí ẹ̀ pé n ò lára ẹ rí mi tẹ́pẹ́ wò léèyàn kò sẹ́ni tí ó jà fún mi ìlú olùgbèjà ẹ sì mi ẹ sì ara mi ẹ fàyà tẹmọ́ra tẹmọ́ra. ẹ sọ mi sí òwò gẹ́gẹ́ wo ah! bí sórí ìlú yìí ò lè gbàgbé. ìlú o ìlú o ìlú ò lè sọ ìlú tó ti tú ìlú tí ò ní dá àwọn mọ́ pápá olóò ní bí wẹ́rẹ́ mọ́ pápá ò ní tọ́wọ́ àlàbọ̀sùn ọmọ kékeré ló kà á. kàtẹ́sì ẹ̀já ẹ̀sìn kà fún mi. ẹ sì bà tèmi jẹ́ ẹ sì sọ mí sí òògùn lóto. tèmi. ẹ má fọkàn mi. àjọgbọ́ tèmi. ojú tára gba ìdí pẹ̀lú máa jẹ sí tọ́jú ìyá ẹ̀ rọrùn o. ayé burú ayé burú ọ̀rọ̀ wọn mà dájú. ó kú àtẹ̀mọ́ra. <laughs> olódùmarè yóò kúkú rọ̀ lọ́kàn àmọ́ ṣé kí n máa purọ́ fún ọ ìka lọ́ba àlú yín o. ọmọ bẹ́ẹ̀ kábíyèsí ìlú yín dájú àà kódà kì í ṣàbíàmọ́ ó sì wò ṣùṣùn ó mú ògùn náà kan ṣoṣo rẹ ó sì sọ sómi hmm. aláìda èèyàn ni. ọmọ sí o ọmọ sí o ibi tọ́jú orí mi dé yìí ẹ̀yìn níbi tí ọjọ́ orí ìyàwó mi náà dé hmm. ẹ dákun sáà fẹ́ bímọ mi ni. Hmm sáà lè bímọ míì lásìkò yìí gbígbà téèyàn mọ ọmọ tó mú eyín ọ̀kẹ́ yẹn tó kàn ah. nígbà tó mọ̀ pé kò sí ti mo lè sí fún ọmọ hmm. pé wọn lára tó lè gbèjà mí kò séèyàn tó lè bẹ̀ ń wò pé kí ló dé tó ṣe báyìí fún lágbájá ó wà mọ ọ̀la ó sì fi gbani lójú àmọ́ ó bá lọ jẹ́ wípé ó bá lọ jẹ́ pé ọwọ́ mi bá ti àwọn oògùn tí ń ṣiṣẹ́ àbí tí mo rí olùgbèjà tó lè gbèjà mi ṣọ́ọ̀bà mi fi ìlú wa lakalakalakalakalaka tó jẹ́ pé aláboyún gan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ àwọn tán ti bí títí wọ́n ti ń rìn wọ́n mọ̀ pé nǹkan ṣà wọ́n tójó kọ̀ tí ó rọ̀ lu àwọn tóòrùn kọ̀ tí ó ràn mọ́ yóò wá dàbí ìgbà tí ò sílùú wa láyé mọ́ bó ṣe wù mí nù àmọ́ agbára mi ò gbé hmm. n ò léèyàn tó lè ṣe. àdó mi ò bá sọ pé kò dáa lémi tó bá dé o ah. ṣé orí ẹni bá ju ni lọ ó lè ju nínú síbi tó bá fẹ́. àbí ó ní hmm. ẹ tàbá wa lè mú nǹkan ebi Elédùmarè ó mú kó náà gbélé ayé kó mọ ju síbẹ̀ kó mọ̀ kú mọ́. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni wàá wò mí Elédùmarè tó dá wa sílé ayé gan kò ní lajú ẹ lẹ kó jẹ́ kí olóore ó kú sípò kà bí wọ́n bá wá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí lòtí tó lè bá. ìtẹ́lẹ́jùmọ̀ rẹ̀ ò bá ní lajúlẹ̀ hmm. kó lò tó kú sípò kà yóò ṣe àjọmọ tèmi kan ṣoṣo tó fi ta mí lọ rẹ̀ kí ni tó gbà lérò tó fi jẹ́ wọ́n rí mú tí ò fi jọmọ ẹlòmíì tó ní márùn tó ní mẹ́fà. àdó jami ń bẹ jami ń bẹ Olódùmarè ó rọ̀ ọ́ lọ́kàn mo mọ̀ pé kò rọrùn àbọ̀rọ̀ mi ò yé aya mi ń kọ́ ẹ eh. eléyìí mọ̀ wà nílé yìí ọkàn bí gbẹni bí ọkàn wà nílé bí bí aláìsí hmm. torí kò báyàn sọ̀rọ̀ kò gbọ́ nǹkan kan mọ́ hmm. arabiamọ ti tá débi pé ó ti fẹ́ lè di nǹkan míì sí la hmm. tá a gbọ́dọ̀ sọ pé ó ti fẹ́ mọ bugi jẹ. Eh. abiamọ máa kú ọ̀rọ̀ ọmọ eh, wò mí ìwọ ló wá níṣẹ́ tó pọ̀ láti ṣe o ọ máa rọ ìyàwó rẹ lọ́kàn ní gbogbo ìgbà pé kó gbé kúrò lára àbọ̀rọ̀ mi ò yé jẹ́ ń wọlé padà báyìí kí n bẹ́ẹ̀ wá àwọn egbògi kankan kó o bá mi fún un ìyẹn ó tún jẹ́ kárẹ̀ ó tún bọ̀ sípò kárẹ̀ ó ṣe ṣémúṣémú dáadáa. Ah! pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò sẹ́ni tí ó dùn ah! Ah, ẹni tá a bá lè mú àáfà abẹ́lẹ́dùn àní. àfikẹ́ yẹn máa tọrọ kẹ́lẹ́dùn ọ̀rẹ́ ọmọbìnrin ọmọ kẹ́lẹ́ àfikẹ́ yẹn máa tọrọ kẹ́lẹ́dùn ọ̀rẹ́ ọmọbìnrin ọmọdé yẹn. gbàpọ́njú náà làá mú rẹ gbàpọ́njú làá mú rẹ àmọ́ ah, ọmọ ṣe o láì pé mo lóògùn kà lọ́wọ́ ni màá mọ̀ bá nǹkan jẹ gan ìmọ̀ bá nǹkan jẹ gan. fi ẹ̀mí ìmoore hàn ni. ẹ ṣe mo rò pé kó má jẹ́ pé ṣe làwọn ọmọ onílẹ̀ tó ń sọ pé kí ni kò sí yẹn o ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ẹni tó mọ́ni lójú ọ̀pọ̀lọpọ̀ lórí wa tí ó ti ẹ̀ wo bí tá a wà kí la ṣe fún nothing ṣé wọ́n tá a ṣe fún un ṣe rí i pé ẹ̀yin tí ẹ wò ẹ wò pé inú ìlú wa ilẹ̀ máa da ilé iṣẹ́ yín lẹ́sìn ọpẹ́ kan ní lọ́dọ̀ fèmí èmi ló yẹ kémi dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́mi fẹ́ nílùú yìí is development mo fẹ́ kí ìlú ìṣe kìíní kó develop n tó jẹ mí lógún nìyẹn o tẹ́ bá ti ń ṣe yẹn á á ó ti tán inú mi dùn ẹ̀ẹ́dẹ̀rí bá ti ṣe ẹ̀ ọ̀nà gbégbà iṣẹ́ tẹ fẹ́ ṣe yìí apá ò ní kú yín ẹ̀ níta nígbàjọ ẹ̀ nílùú ta o àlùyọ máa lù inú mi dùn púpọ̀ púpọ̀. Thank you so much, sir. Um, mo really appreciate gbogbo um, support tí ẹ fún wa sa bí ẹ ti ẹ accommodate wa tí ẹ wò pé àwọn wo lélẹ̀ <laughs> ẹ ṣe gan sa ẹ túbọ̀ pẹ́ fún wa sa um, sa um, mo ti fẹ́ padà sí England nsìn sa because ó ní àwọn kọ̀kọ̀ tí um, mo ṣe kò kí n tó wá síbí torí off and on ni màmá ṣe ń sìn sa sa èmi àti àwọn ọ̀rẹ́ mi àjọ sọ àwọn nǹkan kan because ìgbà tí mo débi mo rí bí ilẹ̀ ṣe rí <laughs> bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà wá mo dẹ̀ rí pé everything dẹ̀ lọ successfully tí ò sí problem tá à níṣòro so mo dẹ̀ sọ fún wọn pé ok téèyàn bá lè invest sí irú ìlú tí mo invest sí tó jẹ́ pé gbogbo nǹkan lọ déédéé ehm, wọ́n dẹ̀ ní kò sí problem àmọ́ problem tí mo fẹ́ ní sí ni pé mi ì mọ̀ ehm, bóyá ilẹ̀ ṣì kùsà tí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n lè invest sí. ó yẹ ẹ máa rí ilẹ̀. bẹ́ẹ̀ ni sir ilé ò lè tàn bí láyé. àwọn bàbá wa filẹ̀ lẹ̀. ìlú tó ń wò kékeré yìí àwọn ìpínlẹ̀ tó bá pààlà. ó lé mẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn bàbá wa filẹ̀ lẹ̀ fún wa wọ́n jogún lẹ̀ẹ́lẹ̀ fún wa ilẹ̀ pọ̀ jaburata tọ̀wọ́n epo ni àbí tá ìrówó rà ilẹ̀ wa o ilẹ̀ wa o. kábíyèsí. ẹ dojú ìmọ̀ dáadáa. ẹ ẹ mọ̀ yẹn légbò. ìyá ilé. tá a fi máa ń sọ pé agboolé légbò agboolé légbò. Ah, ah, ah, ìyá légbò tó dàgbà yẹn. kòkòrò yẹn bàbá ẹ ni last born yẹn légbò. adétòkòkòrò ọmọ adétòkòkò. àbí gbẹ̀yìn ìyá légbò ló bí ẹ̀yìn. bẹ́ẹ̀ ni ṣé kìí ṣe sójà ọmọ bàbá sójà ni. bẹ́ẹ̀ni sà. Ah, ẹ gbà mí ṣé ẹ rí báyìí ṣé ẹ rí báyìí inú àdùn ayọ̀ àkùn ojú òní tiẹ̀. kábíyèsí ó ní kí n fún ẹ ní one point five million ó fẹ́ mi náà three hundred o. ó náà dá. <sighs> Hmm? o sì síjú òkè kò wò mí àrínájà àrínájà owó mi ràn yín. mo ń bọ̀ mo ń bọ̀ aya mi. Ah, ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ọjọ́ kan rí òṣè gbá létí òun kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n òṣè tìláyà àtilẹ̀ jẹ́wé atòkèwégbò ajígini tó bọ́jọ́ rẹ́ arìngini tó bóòrùn múlẹ̀ òun lorúkọ ẹ̀yin ìyá mi olóko ọdẹ nígbà tẹ́ ẹ̀ ń tì kọ́ lọ́run bọ̀ wá sí ìkọ́lé ayé ẹni ẹnikẹ́ni tó bá ti morúkọ yín ẹni kíkú kan ò ní pa àrùn kárùn kan ò ní gbèdè àdùnní ti morúkọ yín ikú kíkú kan ò gbọdọ̀ pa àrùn kárùn kan ò gbọdọ̀ gbèdè ó ti dọ́mú àrìrà ikú ò gbọdọ̀ yẹ̀jẹ̀ rẹ̀. Ah. Hmm. àrìnàjà ẹ kí ló rí. ire ni mo rí mi ò ráburú aburú ò sì ní kàn kò ní kàn bẹ́ẹ̀ ni ò ní kàn mí elédùnmarè ó fún lálàáfíà àárẹ̀ lásán ni àárẹ̀ lásán ni bẹ́ẹ̀ ni àárẹ̀ lásán ni àgbo yìí ni kó o túbọ̀ máa fún un. àdùnní dákun tó máa gbo díẹ̀ sí i agídí náà mo mọ fífún mo kì mú un. wàá wò mí máa gbìyànjú ẹ̀ títí tí ó fi gbà tí ó fi mú tèmi náà bá wá padà délé wọn máa ṣe àwọn ètò kankan tí ààrẹ ò fi balẹ̀. ó ṣàdá lójú pé ààrẹ lásán ni kò sí kú lójú ẹ. ààrẹ lásán ni kò sí kú lójú ẹ. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mọ́jọ́jú tì mí o. ojú ò ní tí o. kò sẹ́nìkan o àfọmọbìnrin tí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn yìí. kò sì ní bọ́mọ lọ́wọ́ ojú kì í tinú alẹ́ àà tó bá ní pẹ́wé lábẹ́ pàbẹ́léwé pàbíbọ̀ ọ̀ṣà ọmọ àkọ́fà àwọn mẹ́la làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìmùlẹ̀ lèmi rẹ láti kékeré n ò sì gbọ́dọ̀ máa wọ̀ ọ́ báyìí kélé tún bọ́ mọ́ ẹ lọ́wọ́. Ah, ẹ mọ jẹ ọgbọ ẹ dákun. tí n bá ti wá délé n ó pè ọ bá ṣe jẹ màmá má jẹ kí fóònù ó kú o. Ah, ah, nígbà tí èsì pé mo ń gbà pé kàkà ìpè rẹ náà ni màmá sọ. kàrí kàrí sunkún gbadé ọmọ atọ́ òsèmi ni gbókun ọmọ gbóònà jíbówula lágbẹ̀dẹ ọ̀run lágbà náà òwú lóníṣòwò ọbẹ̀ ẹ̀yin lẹ́pa kóróbójú ayé ẹgbáyé kọjá orí omi ẹ mọ̀já dúdú ẹ ti pa kájàlẹ̀ ẹni wí kí wí ò ní bẹ́sù dúbọ lórí ta ìtàkùn kítàkù ní bá kọ̀ọ̀kan dúbalùwẹ̀ ewúrẹ́ ní bá wọn lọ sóde ìwárọ̀ ewúrẹ́ wọn wọn lóde ìwárọ̀ wọ́n pàgùtàn sóde ìwárọ̀ àgùntàn mọ ohun wọn lóde ìwárọ̀ wọ́n wá pajá sóde ìwárọ̀ ajá nìkan ló mọ ohun wọn lóde ìwárọ̀ ó ní mo kí yín ní kí gbogbo gbò gbígbó tájá gbó ni ò jẹ́ kọ́ mọ́já fi bọ́ fà ó ní kọ́ mọ́gun kọ́ iṣó lórí kọ́ mọ́sà kọ́ iṣẹ́ gbákejì ẹ̀ kọ́ wá mẹ́ gòdògbò kí wọ́n fi jọba láwùjọ ọ̀lẹ̀kẹ̀ kẹsẹ̀ ọkọ̀ wá gbọ̀nà ẹsẹ̀ kọ́ ò ní gbọ̀nà káwọ́ má délé àjálọ́ ní tìjímèrè àdó àdótórí ògùn wáyé aṣọ agẹmọ ò ṣeé dàbora lọ́jọ́ ogun bá tógun ìgbà náà là á mọrú àdó a fi kọjú ogun sórí ìkòkò tí ń bẹ lọ́wọ́ rẹ yìí ìkòkò ayé ni. ó ní ìkòkò ayé. bẹ́ẹ̀ ni iṣẹ́ àtúlù òun ni ó sì ṣe fún ọ mo ti parí iṣẹ́ sínú ìkòkò ọ̀hún tìyẹ ni kó wá gbé lọlé kó gbé síbi tó farasin tó ju ẹni mẹ́ta ò gbọ́dọ̀ rí tí ọ̀rọ̀ rẹ bá yé mi dáadáa hmm. léè tó túmọ̀ sí mi pé léèyàn bá ibi tí mo bá gbé sí ẹnìkan kan gbọdọ̀ fojú kan yàtọ̀ sójú èmi àti ẹ tó ti. bẹ́ẹ̀ni hmm. tó bá ti wá lu ọjọ́ méje níbi tó tọ́jú ẹ̀ sí ọ wàá gbé kòkò ọ̀hún ọ fọmọ́lẹ̀ ha ẹsẹ̀kẹsẹ̀ tó o bá ti fọmọ́lẹ̀ báyìí nílùú òtù nítorí ẹ̀bẹ̀ tí gúlùsọ bá ti kọ látòwúrọ̀ tó bá máa dalẹ̀ jagunlabi rẹ̀ ó túká. Hmm, a jẹ́ pé ní tí mo fẹ́ òun ló ṣe fún mi. bẹ́ẹ̀ni. ibi tí mo fẹ́ kígi ó ṣubú sí ibẹ̀ ló ṣubú sí inú mi dùn. bòmí àwúgọ́gọ́ wọn tí ń kábì tí ń káwùsá ó ti gbẹ́nu lé di ẹ̀yìn lónìí gangan ni ó ya pẹrẹgẹdẹ bẹ́ ọwọ́ aṣọ yóò ṣe o yóò ṣe o nítorí ọṣẹ báyìí ló ní kó ṣe níjọ́ tí wọ́n fi kànkàn wẹ̀ kànkàn ló ní kó kàn ọ́ gbọ̀ngbọ̀n kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ayé o òdìdí kiri oníbòsí òru o mi yá ara mi ṣe yagi yagi yagi yagi torí mo ríra mi bí ẹni pé tí n bá bojú wẹ̀yìn tí n bá rí èèyàn tara mi èèyàn lásán ní ẹ̀yìn ẹ bá lówó ọ̀tẹ̀rù mi mo bá tóbi tán náà ló ń lọ bẹ́ẹ̀ ni nítorí àní torí gbogbo kápájá àní torí kíkàkà pọ̀ ká lọ pàgò aṣòrodì ni mí o tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ lọ́mọ̀ aṣòrodì bíi àgbọn mẹ́ta àgbọn mẹ́ta òṣòrodì bíi ẹyin mẹ́ta ẹ̀yin mẹ́ta òṣòro dìbì ẹ̀yà àtàrí mẹ́ta bẹ́ẹ̀ ni èmi akérèfèjà lọ akérèfèjà lọ bẹ́ẹ̀ ni èmi ò lọ lé máa kẹlẹ̀kùn gbọ̀n gbọ̀n gbọ̀n ẹ káàárọ̀ mi o sẹ́jà bẹ́ẹ̀jà ẹ̀ ń bá bẹ́ẹ̀jà á bàjà. ẹ tọ́ bá lọ́wọ́ bá a sọ̀rẹ́ á bá a sọ̀rẹ́ bí ẹ bá lọ́wọ́ bá a sọ̀tà á bá a sọ̀tà bẹ́ẹ̀ nítorí bí bàbá àwọn jàmbá yẹn lọ bí ẹdẹ bí ẹdẹ. àgbọ̀n ìyọ̀dọ̀ ìyọ̀dọ̀ fi lọ ká ìsọ̀rọ̀ sí rẹ̀ àwọn èèyàn lẹ́yìn fi ti sọ̀rọ̀ àjọ fi ti jọ̀dọ̀. àwọn ẹ̀ ti dáràn sí lọ ah, àgbo wà láàfin báyìí mo gbọ́dọ̀ tẹ̀jẹ̀ àgbo mọ́lẹ̀ báyìí báyìí àgbo wà àgbo wà ẹ lọ pa ah, ẹ lọ pa ẹ lọ pa. ìkòkò bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe rí ìkòkò yìí. Ah! ìkòkò tí ń bẹ lọ́wọ́ àdóyè ìkòkò yìí lágbà ọ̀pọ̀ tọ́bẹ̀ fọ́ ìkòkò yìí mọ́lẹ̀ à ah, kábíyèsí ìlú ò túmọ̀ yín lórí o ìlú ò túmọ̀ yín lórí o. ìlú á túmọ̀ mi lórí. bẹ́ẹ̀ni. tó bá yẹ la mọ́lẹ̀ tó fọ́ ìlú á túmọ̀ mi lórí. Ah, kábíyèsí kì í ṣe àlá lásán lẹ́la o kì í ṣe àlá lásán lẹ́la o àlá tí ó wá sí ìmúṣẹ ni o kábíyèsí tẹ ẹ bá tètè mójútó. àlá tó máa wá sí ìmúṣẹ ni. bẹ́ẹ̀ni. tó bá yẹ làkòkò mọ́lẹ̀ ìlú àtúmọ̀ mi lórí àkíkà. àmọ́ ètùtù tá a ṣe nígbà yẹn náà kílùú ìlú tóbi kó lè gbòòrò sí kádẹ́ni àgbésìn ni ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nígbà yẹn fáǹfààní gbogbo wa náà ni. kábíyèsí. Eh, òun ò rò bẹ́ẹ̀ òun ò sì mọ̀ bẹ́ẹ̀ pé fún àǹfààní gbogbo ìlú ni kábíyèsí ẹni àná náà lára ń tà ẹni àná lára ń tà. lórí tí wọ́n bá gbára kan tó pọ̀ tó rọ̀. kí làwa máa ṣe. Hmm, kò sí ṣíṣe kò sáyẹ̀nsì kábíyèsí o wọ́n tó bá kọ́wọ́jú sí ọkọ̀ ọ̀tá. Ah, tó bá kẹ̀ǹsì ẹ̀kọ́ ọbẹ̀ wò tó bá kú wọn nìkan kó o dé ara ẹ̀ pa kábíyèsí alátiṣe iná mà ti ṣe ara rẹ o. Ah! Ah! alátiṣe ni ó máa ti ṣe ara ẹ̀ ọ̀rọ̀ di alátiṣe ló máa máa ti ṣe ara ẹ̀ láàrin èmi àti àdó olórí ẹ mà kú ya. tó jẹ́ kàyéfì kan ń bẹ̀ òun ni ti ọba wa bùnmi gbọ́ ah, kábíyèsí ìlú wa. Hmm ó ti rán yàn sí mi ó ti tóbi jọ mélòó kan ní ìsìn ọ̀ràn yàn sí mi kọ̀ọ̀ràn yàn sí mi yóò ti rán yàn sí mi tẹ́ẹ̀mẹ́ta hmm. pé kémi èmi ò kí n yọjú sóhun láàfin àtàtójú òsè wá jọsọ rẹ níbi tó o bá mi dé o wá ń ṣẹwọ́ sí mi pé kí n wá ọ̀ràn yàn sí mi pé kí n máa bọ̀ sọ̀rọ̀ pé kájọ́ dúró kẹ́kùn dúró ìdúrà méjèèjì ọ̀rọ̀ gbọ́ ni èmi ọlọ́wọ́ n ò sì ní lọ. àdó hmm? ọlọ. kí ló rí. ò ṣe ṣé o mọ̀ pé kò sẹ́ni tó jẹ́ sọ fún ní gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹni alẹ́ kì í lẹ́kọ́ méjì máa ń tọmọ eku ló léwu àyùn lọ àyùn bọ̀ báyìí lọ wọn yẹnu ológin ní báyìí lẹ dìé ti kó mọ́ bọ̀ ọlọ. o ní. o gbọ́ mi kò sí ohun tí ó ṣe ọ́. ẹ ah, ẹ lóòótọ́ lóòótọ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wá bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí lẹ́nu ọ̀rẹ́ ṣe dà wá pọ̀ bẹ́ẹ̀ni àmọ́ ah, ọmọ tí mò ń sọ ni ẹ̀ ń tọ́ ká mi lẹ́yìn ọ̀kan tó sọ mí dàgàn tí ò jẹ́ ọ̀rọ̀ ọmọ kankan pè ránṣẹ́ mọ́ ọfẹ́ bá mi sọ̀rọ̀ ẹni ká pè ní àbí yọ̀bà mi jà àdó tá a bá wá lé ọ̀rọ̀ bàbí kan yọ tó bá bábò mi yọ kí ni kí n mọ wí. kò síbi tí ó bá yọ. o rò bẹ́ẹ̀. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ ah, ah, ìwọ lọ tó sì bọ̀ rí àṣà ò ní wọlé kó gbọ́mọ ẹyẹlé àwòdì ò ní fòfẹ̀rẹ̀ kó gbọ́mọ àgbébọ̀ ó dijọ́ tẹ́ ẹ bá mọbi tọ́ka tí ń ṣòro kẹ́ ẹ tó mọ́ká ó dijọ́ tẹ́ ẹ bá mọbi tí àfèrèmọ̀jò ti ń mérò tiẹ̀ wá kẹ́ ẹ tó fi ṣe nǹkan kan wọmi gbọ́ tàbí kó gbọ́ dáadáa ìkòkò tí mo gbé lé ọ lọ́wọ́ ńkọ́. ìyá ìkòkò ti rí ẹ ń bẹ́ mi mo tọ́jú rẹ̀ sí. tójú kẹta ò sí rí. lẹ́yìn pé mi yẹn hmm. èmi àtiwọ́ hmm. ojú kẹta ò rí kárí. kò sí nǹkan kan tí ó ṣe mi tán wá. tí ò bá ti sírun tó ṣe nǹkan kan ò ní sí ọ ọ lọrí ọ sì bọre gbà bẹ́ẹ̀ arínájà ni èmi òkòkò mẹ kí ọ máa jí mu tábà oògùn èmi jákàndò kan tọrọ agbọndẹrù jákàdé lọjẹ ìjìpó mẹkùn èmi òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà bẹ́ẹ̀ ni ọ lọrí ọ bọre. arínájà arínájà bẹ́ẹ̀ ni. kí ni lọ. lọ sí ohun tí ó ṣe ọ. ṣàǹṣàgbá ẹ̀rí wọ̀rọ̀kọ̀ àrùn. má ṣe o sórí ẹni tó bá ṣe nǹkan tó dunni lónìí ó lè ṣe nǹkan tó máa dùn ni ó bá dọ̀la o hmm. mo fẹ́ kó wò lọ́gàngàn ọbẹ̀ yẹn gbogbo tí mo ti ń sọ yìí ẹ̀bẹ̀ náà ni mò ń bẹ̀ dákun fi yèdè nù má bínú kanlẹ̀ mo forí adé bẹ́ẹ̀ wo bí jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí tá a bá ní bí ejò ṣe gùn tó ní ká ṣe dáná sun á sùn lè gbogbo ìlú yìí ló ṣe é gbogbo ìlú yìí pátá ló ṣe é èmi dẹ̀ ń sọ pé tí gbogbo ìlú yìí bá lè ṣe é èmi ni mo ṣe é èmi gangan ni má jẹ́ kí ìlú ó tù má jẹ́ kí ìlú ó bàjẹ́ mọ́ mi lórí ṣàánú mi ṣàánú mi. kábíyèsí ẹ kí lẹ tún ní kí n ṣe ẹ̀bẹ̀ lẹ ń bẹ̀ mí yìí ìyẹn mọ ń bẹ̀ mí lé lórí ẹ pẹ̀lẹ́ amọ ẹmí ìbòsàn ni. ó mi èmi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ má sọ di ìdúró gbà kòkò ní dúró gbà dẹ̀ má ṣe bẹ́ẹ̀ wò ó ẹ̀ẹ́ àdó n tí mo torí ẹ̀ ń bẹ̀ ìkòkò tó wà lọ́wọ́ hmm? Hmm, mi ìfẹ́ kó fọ́ mọ́lẹ̀. kábíyèsí ẹ mọ̀ pé kòkò kan bẹ lọ́nà ah ẹ mọ̀ pé kòkò kan bẹ lọ́nà gèrègè tó fọ́ ó ti dẹ̀yìn lẹ́yìn odò kábíyèsí máa fọ́ máa fọ. àdó máa fọ. ọjọ́ mẹ́ta péré ló kù tí mò ń retí ó ti lọ́jọ́ mẹ́rin ẹni iṣẹ́ lára o bẹ́ẹ̀ ara sì ń rò fún yàbọ̀rún mọ̀lẹ́ ń bá yín sọ̀rọ̀ a ẹ ríran ìbí ọ̀fọ̀ torí kòkò tó bá ti fóòtò padà kò tó ṣe é sọmú ìbí ọ̀fọ̀. àdó hmm? máa fọ. a kábíyèsí máa fọ. máa fọ. ìfọ kábíyèsí. a ní kò máa fọ. mo ti gbọ́ mo ní kọ́ ah, kábíyèsí ìlú tó wò sòsò tí wọ́n tí wọ́n rí pé eyín ẹyọ kan mu ní tí ẹ kan ẹ̀ka ẹ̀ka mi lẹ́yìn ọ̀kan ẹ wá ní mọ̀fọ́ kókó. jẹ́ ká jẹ́ ká wò lọ jẹ́ ká wò lọ́gàngàn ibi àdó tẹ́lẹ̀ yóò bá ṣe kí làwọn tó máa ṣẹlẹ̀ ká ní eléyìí ò ṣe hmm. kí làwọn tó máa tún ṣẹlẹ̀. kò sí ìtọ́fẹ́ ṣẹlẹ̀ tọ́fẹ́ burú báyìí lọ kò sí mọ́. Ah, ó máa ṣe ó dáa kí ló fẹ́ ìlú ìṣetán láti ṣe gbogbo ohun tó bá fẹ́ ìlú ìṣetán ó dáa mo ṣetán láti ṣe gbogbo tó bá fẹ́ gbogbo ohun tó bá fẹ́ kò sọ máa ṣe. gbogbo ohun tí mo bá fẹ́ bẹ́ẹ̀ni ẹ ṣe máa ṣe. ẹ fẹ́ ṣe mí ní erin kárílé ọwọ́ àjọba ah. ẹ fẹ́ gbé kòtò lẹ́ẹ̀fẹ́ tẹ́nílé lórí àbí àmọ́ ah. lẹ́yìn o. mo ní màá ṣe é pé gbogbo tí mo bá fẹ́ ẹ̀ mọ̀ sí. bàtà tí ò ní kú kan. tójú bá sì yẹjú. òun ò lè yẹ òun. ẹ́ ẹ ṣeun mo dúpẹ́ o ẹ kú àgbálẹ̀ mi bẹ́ẹ̀ ṣe wí bẹ́ẹ̀ náà ni mo ṣe bá kábíyèsí jẹ́wọ́ fún mi hmm. torí bí kábíyèsí ṣe fi ojú rí àdéhùn bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ìbéèrè tí mo ti ń bi wọ́n láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí wọ́n kọ̀ tí wọ́n jẹ́wọ́ fún mi wọ́n ṣàlàyé o àṣemáṣe ni àṣemáṣe lọ bá ṣe sí àdó òun ló jẹ́ kí àdó wá di alágbára láàrin ìlú wa yìí àṣemáṣe tí kábíyèsí ṣe sí ìdílé àdó ni wọ́n fi pè é wọ́n tọrọ àforíjì lọ́wọ́ wọ́n wá ní kó béèrè ohunkóhun tó bá fẹ́ àwọn àṣefún olóògbé agbára wọ àdó tó fi di aláṣẹ ìkejì òrìṣà tó jẹ́ pé ìlú wa ń pàṣẹ láàrin ìlú tí ò jẹ́ kó bá ó hmm. ẹ wo iye kọ́ ni kókó o ìtò ṣe pàtàkì sí èmi báyìí ni ọmọ mi bí mo ṣe fẹ́ rí ọmọ mi gbà padà lọ́wọ́ àdùn ẹ gbà mí ẹ ṣàánú mi agbára kábíyèsí ò ká ẹ ṣàánú mi. olórí àti rọmọ yín gbà padà máa le gan. Ah! torí agbára tó gbé fún àdùn agbára ńlá ni ah! àmọ́ agbára ju agbára lọ. bẹ́ẹ̀ni. ìyá wa ìkọkànṣó tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè fi rọ́mọ yín padà ni pé ká fẹ̀mí rẹ̀mí o. fẹ̀mí rẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làákàn mi kò yé mi. ẹni tó bá da fánù ńkọ́. lásìkò. lásìkò. Elédùà Olúwa máa ṣe o ah! olórí èmi náà bá yẹ dúpẹ́ ààyè ah, fojú sunkún ọmọ agbára ah, ìlẹ́jọ́. mo àdúpẹ́ o mo dúpẹ́ pé mi ò fojú sunkún ẹ o mo dúpẹ́ pé mi ò fi ẹ́ ṣàwátì awo ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o wọn ní fi ṣan ara yín dè yín o ah, ara yín ò ní fọ ọmọ pa yín lẹ́kọ̀ọ́ ẹ ṣé mo mọ lóore o ẹ ṣé ń wo. Eh, ẹ̀yin ló mọyè mo kí ẹ ètò ògùn a máa ju yín ṣe eh, ìyá wa eh, mo tún kí yín lẹ́ẹ̀kan sí àní irú ẹ̀ mọ́ ṣe rí ìwà ìmọ̀ tara ẹni nìkan ò dáa kábíyèsí torí pé kílù lè tètè gbòòrò kí ìlú lè tètè gòkè ló di pé à ń fi ọmọ ìlú fi ṣètùtù ìlú ẹ jẹ́ ká bíra wa níbèrè kan ta ló máa fọmọ ẹ̀ ṣètùtù ìlú tínú ẹ̀ máa dùn gbogbo nǹkan tó fa nǹkan tí àdó ń fi hùwà tó ń wù nìyẹn ìwà fàmílétè tutọ́ tó ń fi itọ́ dúdú sínú tòtù. bàbá wo bó bá tiẹ̀ wà á rí bẹ́ẹ̀ ebi ọmọ àdéhùn kábíyèsí lò kábíyèsí dé wọ́n sì pe àdó wọ́n dá lọ́lá ohun tó bá fẹ́ ni kó béèrè àmọ́ ta ni o mọ̀ pé ẹni abá fún lágbára rú ẹ̀ ohun tó bá wọn ló lè béèrè. bẹ́ẹ̀ni òun náà ni òun ló fà wàhálà fún mi bàbá yìí ní. ẹ nígbà tí kábíyèsí pé àbí tó wàá sọ pé gbogbo nǹkan tó bá fẹ́ làwọn máa fún ta ló wà á ní mọ̀ pé kò ní béèrè ẹ̀mí. nǹkan tó dá wa lálẹ́ nìyẹn. ẹ wo ẹ̀yin ìlú mòye náà máa tó bẹ̀ ẹ má jẹ́ ká pèrè ìpẹ́ kẹ́ tètè pe àwọn tó tọ́ sí ká yan ọmọ yìí tuntun. agbègbèsè agbègbèsè ló ń agbègbèsè tó tọ́. àwọn agbóǹkọ tẹ sọ eh, èmi lè dúpẹ́ lọ́wọ́ yín ni lágbára elédùà ẹ máa jẹ́ a máa jẹ́ ẹ máa wo egbò a máa dá yín lóhùn àwọn alálẹ̀ ilẹ̀ ìwọ̀n á tì yín lẹ́yìn ojú ò ní tì yín ah, ẹ̀yin ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣe gan a dúpẹ́. tí ẹ sọ̀rọ̀ àbí ẹ gbóhùn ẹ. bí kankan ò ṣe ààrẹ ti sì ló ń ṣe o jẹ́wọ́ o atọ́ni jẹ́ o bí ooru ọlọ́gbọ́n sùn jóná ó fọ́mù gan-an lọ́rọ̀ sọ ibi adẹ́rìn ń sọ pé àmọ̀dé ohun tójú ènìyàn fọ́ sí gbangba ní olójú ọlọ́run fail.